ọlọ́run bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ atọ́nà ìfẹ́ àti ìgẹ̀fọ́ anábì wa sallallahu alaihi wasallam. kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gbẹ́. ọlọ́run bá kí ó kẹ́ kí ó gbẹ́. àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀. àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀. àti gbogbo èyí ó fi wá jọrọ mọ́ islam tó fi jọ gbèdé. àti gbogbo èyí ó fi wá tẹ̀lé islam tó jọ gbèdé. ọlọ́njẹ́ ká náà wà nínú wọn. ọlọ́njẹ́ ká náà wà nínú wọn o. a ti wà lórí gbólú ọlọ́run tó sọ yìí pé yá ayyu alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo. ọlọ́wọ́ bá ti àwẹ̀ gbígbà lọ́rọ̀ yẹn lé yín lórí. ó ṣe ṣe lórí àwọn tó ṣáájú yín. kí ẹ lè bá fáyà ọlọ́run. ẹ ní àná. a sọ̀rọ̀ nípa alisi bẹ́ńbí gbólóhùn gbígbà àlékún síyà. a sọ̀rọ̀ nípa alisi bẹ́ńbí gbólóhùn àsíyà asọ̀ ń pa pé irú ràn wọ́n ni. asọ̀rọ̀ nípa pé irú ràn wọ́n ni. ṣé ṣe àbíyá ni àbíjìnsíyá. ṣé àbíyá ni àbíjìnsíyá. so a ti fi hàn yí pé ọjẹ́ ọjẹ́ àbíyá èlíyá àti tẹ̀kìlíyá. so ìyẹn ni pé àwọn kan sọ wípé àwọ̀ tí wọ́n ti bá sábà tẹ́lẹ̀ ni. àwọn kan sọ pé wọ́n ti bá sábà tẹ́lẹ̀ ni. àwọn kan sọ wípé aliyẹ pé ọ̀sọ̀rọ̀ ka ìran àwẹ̀ ìní ń sọ kì í ṣe pé àwẹ̀ tí ti bá lẹ̀ tẹ́lẹ̀ àwọn àṣọ ẹgbẹ́ tuntun síyà ni yìí sọ̀rọ̀ nípa àwẹ̀ ilé ìwé tí wọ́n ti bá rẹ̀ sọ. ẹ a ti ṣàlàyé tọkọ lórí ali nínú èdè lárúbáwá bó ni àwọn onímọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa náhù bó ni wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀. a sọ̀rọ̀ nípa ali bíbẹ nílẹ̀ ìwé tí àwọn onímọ̀ ti sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ìwé náà. bíbẹ ní èdè lárúbáwá. bíbẹ ní èdè lárúbáwá. àti ìtọ́ka rẹ̀ nù àyà kùrán. àti ìtọ́ka rẹ̀ nù àyà kùrán. àti sọ òun náà ní pé ali yẹn ọjà ali jìnsíyà ìbàyà ni àkíkọ ibi ọkọ sọ̀rọ̀ ń pa àwẹ̀ lásán ni kì í ṣe tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. nígbà tó bá ní ìyẹn nípa jìnsíyà ọkọ sọ̀rọ̀ nípa ti àwẹ̀ lásán ni kì í ṣe pé àwẹ̀ tó ti tẹ́lẹ̀ sọ. ẹ ṣùgbọ́n tá a bá wo bí ọ̀rọ̀ ti lọ́nu Qur'an ọ ìkejì yẹn ìgbélé àdíyà tọ́jẹ́ tá a bá wo bí ọ̀rọ̀ ṣe lọ nínú Qur'an. kìnsíyà tẹkìníyà. ṣùgbọ́n ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ àti àwọn kàfàfì ìfọ̀ náà ní pé alítọ́ wà ń bẹ̀ yẹn ali ali kìnsíyà bayani al-haqiqa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ọjọ́ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ẹ lẹ́yìn ìgbà náà làwọn abẹ́rẹ́ agbọ́nrin kẹsàn-án tó ṣe gbólóhùn ọlọ́run tó sọ pé kàmá kùtìbà alẹ́ nílẹ̀ bí iná mi ń pàbílẹ̀ kù àwọn jẹ́ ọ̀rọ̀ yẹn lórí yín bá a ti dé lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú làwọn abẹ́rẹ́ lẹ́ẹ̀kẹsàn-án lórí gbólóhùn kàmá àwọn ọ̀rọ̀ yẹn lórí asọrọ nkpa koko ẹyọ kan péré nínú kókó mẹta tá a sọ lórí abala àyà yẹn. asọ̀rọ̀ nípa ẹyọ kan péré. nípa kókó kan péré. asọ̀rọ̀ nípa kókó kan péré nínú kókó mẹ́ta tí a fẹ́ sọ nípa abala àyà yẹn. ẹ tá a sọ̀rọ̀ ń pa lánàá òun náà ni malimuradu billadina qablana kí ni wọ́n gbà lérò pẹ̀lú alladina min qablikum kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àtàlàyé ẹ̀ lánàá. bàbá àwọn ọmọ ìṣe àtọ́lọ́nù ìṣẹ̀lẹ̀ lánàá ó dára pẹ̀lú wáyé pé kí wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn pé àwọn èyí wọ́n ṣáájú ní. àwọn wo ni wọ́n ṣáájú wa àtàlàyé ẹ̀ lánàá. àwọn ni wọ́n ṣáájú wa àtàlàyé ẹ̀ lánàá. a sọ ìyapọ̀ ẹ̀nu àwọn onímọ̀ lórí ẹ̀. a sọ ìyapọ̀ ẹ̀nu àwọn onímọ̀ lórí ẹ̀. a sì lé ìtọ́tẹ̀sùn ọ̀jù náà ní pé látòrí ànábì ádámù alẹ́ sàlátù ọ̀sálàm tọ́lọ́ ti fi àwẹ̀ lọ́lẹ̀. a sì lé ìtọ́tẹ̀sùn ọ̀jù náà ní pé látòrí lótorí ẹ̀ ló ti fi àwẹ̀ lọ́lẹ̀ a sì mú àyà tó ń tọ́ka sí bẹ́ẹ̀ wá wípé àwẹ̀ lè yàtọ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kan sí kejì ni. àwẹ̀ lè yàtọ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run sí kejì ni. ẹ ṣùgbọ́n ìpìlẹ̀ àwẹ̀ ọlọ́run ti tọ́ka sí pẹ̀lú pé ńgbà tó ní kí ọmọ jẹ́nu ọgbà ṣùgbọ́n kọ́mọ̀jẹ̀ ètò kan lọ́dọ̀ ọmọ jẹ èso igi kan ẹ̀ àìjẹ́ èso èso igi kan ara ìtaradúró nípa gbígbá àwẹ̀ nípa nǹkan náà nìyẹn. ara ìjẹ́ èso igi kan yẹn ara ìtaradúró nípa gbígbá àwẹ̀ náà nìyẹn. ẹ̀ tí túmọ̀ sí pé ọlọ́run ọba ń dọ́lá lórí ẹ̀dá rẹ̀ pẹ̀lú kọfẹ́ pé nǹkan báyìí ni ẹ máa jẹ lásìkò báyìí nǹkan báyìí ẹ máa jẹ lásìkò báyìí. bí ìtọ́jú máa ti fọ́nà ọ̀gá àdìgbọ́lá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́rọ̀ pọ̀ mọ́ abala àyà yìí. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́rọ̀ pọ̀ mọ́ abala àyà yìí. òun náà ní pé gbàtọ́lọ́ ń sọ pé ká máa ń kutiba ala alladhina min qablikum gbàtọ́ sọ pé kutiba alaykumus siyamu ọlọ́run ti ṣe àwẹ̀ gbígbà lọ́rọ̀ yàn léyìn lórí kàmá kutiba ala alladhina min qablikum bí wọ́n ṣe abáwẹ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ yàn lórí àwọn tó ṣáájú yín ká gbọ́ yé bẹ̀yì pé sẹ́rí ìmọ̀ ń kọ́bìlà náà sẹ́rí ìlànà àti ìta bá ti rí ní òfin fáwọn ẹni ìṣáájú ṣé ọjẹ́ òfin fáwa náà ni. ọjọ́ ìwà ìrọ̀rùn yìí pẹ̀lú kúrò lọ́rọ̀ bá àdìgbà pé ṣé ìtọ́nà bá ṣe lófin fáwọn ẹni ìṣáájú tó ti di òfin fún àwa náà ni. ẹ ń bọ́ ọlọ́run sọ pé kùtìbà alẹ́ kùmù síyàbù ọlọ́run ti àwẹ̀ gbígbà lọ́rùn yẹn lórí kàmá kùtìbà alẹ́ lẹ́dí nàmí nkọ́bìlì fún bọ́lọ̀ ń fi sí lọ́rọ̀ yẹn lórí àwọn tó ṣáájú yìí alísẹ́rì ìmọ̀ nkọ́bìlà náà sẹ́rì ńlá náà ṣé òfin tọ́lọ́ ń bá gbé fún wọn ṣé ó ti di òfin fáwa náà ni. ìrírà pé tí yẹ̀wò níbi abala ayà yìí nìyẹn. agbọnni ẹlẹ́ẹ̀kejì tá yẹ̀wò níbi abala ayà yìí nìyẹn. agbọnni ẹlẹ́ẹ̀kẹta gbọ́dọ̀ sọ pé ká máa kutiba ala alladhina min qablikum ẹ̀ ó ní kutiba alaykumu siyamu ọlọ́run ọba ó fi ààrẹ gbígbà lọ́rùn àyàn lé yín lórí kama kutiba ala alladhina min qablikum bó ti fi lọ́rùn yẹn lórí àwọn tó ṣáájú yín àkàwé tọ́lọ́run ṣeun ìran àkàwé wo ni nínú èdè lárúbáwá níbi ìdúgbò láti fi jọra wa ṣé ibi jíjọ́ràn nínú gbogbo ẹlẹ́ẹ̀kẹta ni òun náà ti fi pé àkàwé ọba àdéjọ láti o pẹ̀lú àwọn àna ṣáájú ó sì tẹ́lá àná wà ká fọ́ ẹ̀lẹ́yìn náà irú àkàwé wo ni irú àkàwé yẹn ká fẹ́ wa. ẹ káwá síbi nígbà a ti parí gbogbo wípé ká máa lo ká máa ẹni ṣe ṣé gbogbo òkejì míì náà tọ́lọ́wọ́ bá fẹ́ wàá sọ tábàrí pé nínú tí wọ́n nínú tó gbé kalẹ̀ fáwọn ẹni ìṣáájú ni ṣé àkàtí kò ti dára ẹ̀sìn wa nígbà tó náà bá àdébẹ́ láti wá sí lókè fún wa wípé táwọn àgbà àgbàmọ̀ ní kájínà ti ń gbá àwẹ̀ ṣé nǹkan bí ìnà tó náà bá àdébẹ́ náà bá kọ́ nípa dàbí tó wá sí tó ti di ẹ̀tọ́ bá wà láti máa ṣe. ẹ ìtọ́ hàn bí àyà yìí. ìtọ́nà ti máa balẹ̀ àyà yìí. ní ṣókí láì fọ̀rọ̀ gùn. láì fọ̀rọ̀ gùn. ó náà ní ọlọ́run ọba wa ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni òfin tó bá gbé fún ẹni ìṣáájú làánà máa lò àti tá a bá rẹ́ẹ̀rí nínú òfin wa yí pé ìtọ́ta kò òfin tí wọ́n ló kù. ọlọ́run ọba wa nínú ìwé fún alábẹ̀láyà lè fi ọlọ́run ọba ọ̀tọ̀ tuntun ni ó yá lòdì láti pé òfin tó jẹ́ ìlànà àwọn àtúndájọ́ àjọkùn wa òun náà ni òfin tiwa náà lókùn bàtà àbájẹ́ nínú ìtọ́ta kò. ẹ nínú tí ó tún máa tọ́ka sí ilé yìí nínú Kùránì lórí tí òfin àwọn ẹni ìṣáájú òun náà ni àyà tọ́lọ́ fi ń sọ̀rọ̀ nípa anabi ibrahim alayhi salatu wa salam ibi ká máa kọ́sí rẹ̀ àyà yẹn wà ní suratul mumtahina àyà kẹrin sí ìkẹfà ọlọ́ni qad kana lakum uswatun hasanatun fi ibrahima wal ladina ma'ahu. إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستكبرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد ولو سيكي لقد كان لقد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه أبو قصير أم بقي لا ترى إبراهيم عليه الصلاة والسلام كان في بابا إبراهيم ojú ojú wa kọ́ ọ̀sán ọlọ́run bá sọ fún wa iṣẹ́ òkúté ìdára nípa ẹ̀sọ́ ìwà ìṣẹ̀lá. ọ̀tọ̀ ni pé sọ́lọ́ ń sọ̀rí ọ̀tọ̀ ni pé èèyàn gbàgbọ́ yìí nǹkan bá ń di ọ̀rọ̀ ọlọ́run ọ̀tọ̀ nìyẹn ọlọ́run sọ wípé wọ́n ti ká nàlá fún oṣù wàtò ní hasanatu ti ìdọ̀rọ̀ ìyìnbá àwòkọ́ ti rí ọ̀nbẹ fún yín látara Ibrahim alẹ́sàlátù ọ̀tara. ọlọ́run àdéhùn ní àwòkọ́ ti rí bẹ́ẹ̀ fún yín nípa àdéhùn Ibrahim alẹ́sàlátù. bẹ́ẹ̀ náà ni wálẹ̀dì iná máa ru àtàwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ pẹ̀lú ẹ̀. ọlọ́run ti rẹ̀ wá ìdúró òde tó wà ìdí kọ́ọ̀lù liqawmihim àpèjúwe ìtẹ́ fọ́ọ̀gù òkú náà ni pé ńgbà tí ń sọ fún ńgbà tí ń sọ fún àwọn èèyàn wọn. àpèjúwe náà fọ́ọ̀gù òkú náà ńgbà sọ fún àwọn èèyàn wọn. àwọn èèyàn wọn wo ni àwọn tí wọn gbọ́ lọ́n gbọ́ tí wọ́n gba Ibrahim gbọ́. àwọn ọlọ́run wọn sọ àwọn tí gbà kó o níbi ń tẹ̀sí. àwọn ẹni wọ̀nyí wá náà ṣe àwọn ọmọ wọn náà kó o níbi tẹ̀sí o. iná búra àwọn mi ń kó amọ́wọ́ mọ́tẹ́ ń pa ní àwọn òní báyìí sí. àwọn ọmọ mọ́tẹ́ ń kó nípa ní àwọn òní báyìí sí o. wọ́n mi máa ta àbùdù náà mi ń dùn ní ńlá. bẹ́ẹ̀ náà ni amọ́wọ́ mọ́tẹ́ níbi

ipe kọ́ ìdátìlúwọlá ìwọ ìbára ìgbà ipe ẹ ẹntì bá ń sẹ́bọ̀ kútùlẹ̀ ọjẹ́ kọ̀bá àjẹba bí èèyàn kọ̀bá àjọ bí èèyàn kọ̀bá àjẹyàwó èèyàn kọ̀bá àjẹlásùn èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ pé kò ní bá ti nǹkan rárá kò sì ní bá ti kò ní kò ní bá ti kọ̀ lórí ojú ọ̀nà tó wà yẹn. ọlọ́run àtẹ̀jọ́ wá ní ti gbọ́dọ̀ jẹ ibi ń bọ̀ wá ìlú máa tẹ́lẹ̀ náà lẹ́kọ̀ọ́ ìlú àwọn àwọn ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ ìlú òjòkó ẹ̀sẹ̀ ló bá jẹ́ tó náà wá ti dá nǹkan mi náà kọ̀ ọlọ́run fáwọn àlọ́ ọ̀gbọ́dọ̀ bá ti. ẹ ọ wàbàdà báyìnàna wà báyìnà kùmùlà àdá wà tó wálé bàgùbọ̀ ọ̀tá àti kórìíra ó ti tẹ̀lẹ̀ ó ti bẹ́ẹ̀lẹ̀ láàrin àwa àtẹ̀yìn ọlọ́run bá yà pé ọ̀tá ti fi àtọ́ kojú hàn. ó ti bẹ́ẹ̀lẹ̀. ó ti bẹ́ẹ̀lẹ̀ ó dà ti tó kojú hàn láàrin àwọn àtẹ̀yìn o. abadan láéláé àníbáyé ti pọ̀. láéláé àníbáyé ti pọ̀ ṣùgbọ́n o hàtà tún mìíràn bí láàyè wà dá ráyà yẹn àfìgbàtẹ́ bá tó gba ọlọ́wọ́ bá gbọ́ lónìí kan ṣoṣo. àyàfi tẹ́ bá tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lónìí kan ṣoṣo. ẹ ti kò ń lọ lẹ́tọ̀ọ́ síjọ́sìn tẹ ẹ bá ti wá gbàgbọ́ ajẹ́pẹ́ ọ̀tá tá a jọ ń bá bọ̀ àti ìkórìíra ó dúpin bẹ̀ wọ́n. ọjọ́ tí sẹ́wájú wa ni fọlọ́wọ́ kọ̀ọ̀kan sọ ìfọwọ́bẹ̀ fẹ́lẹ́sì ìwọ mùsùlùmí náà nígbà tí nígbà tí ẹni nígbà tí èèyàn bá gba ìsìláàmù ọ̀yẹ́ kó wá jẹ́ pé ìjà kan ti ti ń bẹ láàrin ìwọ àti ẹ̀ àti ti ti ń bẹ láàrin bàbá rẹ̀ àti bàbá tiẹ̀ tó ti tẹ̀lé rí nígbà nígbà tí o ti gba ìsìláàmù kó tó wá kọ̀ǹtínú rẹ̀ lẹ́yìn ìsìláàmù ọ̀kọ́ ti Ibrahim nù alẹ́ sọlá tó sọlá. ìwọ mùsùlùmí náà ló jẹ́ pé nígbà tẹ́lẹ̀ kò sí ìgbà náà láti wà láàrin ilé ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́yìn wá padà wá gba ìsìláàmù nígbà yẹn kọ́ ọ̀gbìn torí ibi tá a tún lọ tuntun pọ̀ àbáníká tó ayà ń lélẹ̀ àìbò ní bàbá ọ̀dà àbò tí a tún lélẹ̀ ní àbí a tún mú ọmọ wa hàn ẹ́ àyàfi gbólóhùn tí fún nígbà tá a ní pé ọsọ pé la nínú laka wà má amúlíkù laka náà ń lọ ayé mi yìí ó ní wọn bàbá mi ń wá ń sọ̀rọ̀ àforíjì fún ọ Ọlọ́run bó ti ẹ̀jẹ̀ ẹbí ńlágbára kíní kan fún ọ tí ó wúlò fún ọ tó wá dà àlejò ó wá sọ pé mọ́mí ní gbọ́gbọ́dọ̀ torí tọrọ àforíjì fún káàkiri. ẹ gbẹ nígbà tí ké nígbà tí ké ìrírí bá kú fún mọ́mí ní òdodo mọ́mí ní lẹ́tà jọ àbù èyí tó kú rẹ̀ tó kú lẹ́tà jọ àbù. nígbà tí ké ìrírí bá kú fún mọ́mí ní òdodo mọ́mí ní òdodo lẹ́tà jọ àbù èyí tó kú lẹ́tà jọ àbù. ẹ tí mọ́mí ní bá ti kú fún kéèké ni mọ́mí ní lẹ́tà jọ àbù àdúrà tẹ bá tẹ wàá tẹ sẹfúnkè ìgbèríhùn àdúrà kọlọ ń dóun náà lè látúbọ̀tán dáadáa àtúbọ̀tán dáadáa náà ní kọ́ gba ìsìlámù. ìmú mi máa ń tún fún kébèrè mú mi ní náà náà àgbàdo àbùrù yẹtù tó tẹ̀lé ìyókù náà àgbàdo àbùrù. kókè ìbèrè bá wá fún kókè ìbèrè kò dé ìwọ̀ tó bá jẹ́ pẹ́ ń tó súnmọ́ wa ni ká lọ kí ní kì í wípé abadárò abarọ́jú ṣùgbọ́n àwọn àtàjọ àfóńtọ́ wà láàyè pé kọ́lọ́ ń kókò náà látúbọ̀tán dáadáa nígbà tí kí nìkan tó wá kúkú kébè kò sí láì sí ẹ̀ka mẹ́ta tó lọ sí wa ní ilé wọn àwọn àtàtà fún òun náà tó dẹ́kun sí ìgbé bọ́ọ̀lù tó sọ láti wọ̀ dáadáa wọ. ẹ ṣùgbọ́n kọ́ wájẹ́ bá máa tọrọ fún kébè tó ti kú pé kọ́ lọ́wọ́ tàbójúkú òfin ọ̀gbá ìsìlámù. lọ́wọ́ àwọn kébè tó ti kú ọbẹ̀ sin anabi ibrahim aleyhi salatu wa salamu kò o bẹ́ẹ̀ sin tiwa náà mu. ọbẹ̀ sin anabi ibrahim aleyhi salatu wa salamu kò sì bẹ́ẹ̀ sin tiwa náà. bẹ́ẹ̀ náà ni o sì bẹ́ẹ̀ sin kankan mú ní gbogbo àwọn anabi ọlọ́run. bẹ́ẹ̀ ni kò sí tọ́wọ́ àwọn anabi ọlọ́run. ẹ rọ́bànà aleyka tawakkalina anabi ibrahim sọ pé rẹ ọlọ́run wọ́n lágbára wáyé lè ka anabuna wọlé àmà tẹ́lí tútú bá lọ́dọ̀ ẹ̀ wáyé lè ka

wọ́n ti wá ní wá lọ́wọ́ àwọn ìdílé tó wá wa nítorí wọ́n ti fún àwọn ìdílé tó wá máa lórí wa. wá tó lànà ọlọ́run sàmójúkú wa. ọlọ́run bá ti ìyáka àti ìṣòlá ni dáadáa ń bẹ lára wọn fún yín. ọlọ́run wáyé ní wọn lára ayé náà ṣe àwọn kan ti dáadáa fẹ́ fún yóò lára wọn o. lára wọn fún yín. lára wọn fún yín. liman kana yarjullaha wal yawmal akhir fún ẹ bá pàdé ilé wípé òun fẹ́ pàdé ọlọ́run lálẹ́ kìyàmà tó sì fẹ́ pàdé dáadáa ńjọ́ kan yìí tó o bá ti bá ń ṣàṣeyẹ fún ọ̀fẹ́ pàdé adájọ́ pé àìsè á mọ̀ tó sì dára kó o ti fẹ́ pàdé adájọ́ ọ̀sẹ̀ yìí. ẹ wà máa ń yàtọ̀ wá ńlá ẹ ń bá tẹ́rí padà tí ọba tọ́lọ́ ń fa iná láha wíwá lẹ́ka ní iyì ọ̀lẹ́hàmì ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni ẹ̀kọ́ ọmọ wa ti lọ́hùn èdè kó fẹ́ lé ọlá kan fún ọlá ọlọ́run alihamidu ọba tọ́lẹ̀ pẹ̀tẹ́ yẹn ni. lọ́ba máa ń tẹ́lẹ̀ padà lọ́ọ̀bá padà sí ọlọ́run ọba àgbègbè ọ̀dá ìfúnra rẹ̀ àjẹsí fún ọlọ́run ọba fẹ́ rọrọ̀ tayọ pé tí ń bẹ̀rẹ̀ ó ní apákanú àwọn onímọ̀ wọn lo àyà yìí lórí wípé ọ̀ńtọ́ka ti pé sẹ́rí ìmọ̀n kọ́bílà náà sẹ́rí ìlànà ẹ̀ ẹ̀ òfin tọ́lọ́mùbá tó fáwọn ẹni ìsáájú òfin náà ló jẹ́ fáwa náà. àwọn ẹni ó lè wà ní pé òfin tọ́lọ́mùbá tó fáwọn ẹni ìsáájú òfin náà ló jẹ́ fáwa náà látara àyà yìí o. ẹ ṣùgbọ́n ìmáàmù wa ṣáàbì yìí òun ọ̀faramọ́ ìtọ́ka nípa àyà yìí ó ní gbogbo ilé ń dá lórí tàwíìd kò sí àpẹẹrẹ ló ọ̀pọ̀ farama ìtọ́ka látara àyà yìí. àwọn farama ìtọ́ka látara àyà yìí ibi àyà yìí ti ń tọ́ka lọ́dún pé tàbí ìdíjọ́kùtù ọlọ́ọ̀bá ti ń tọ́ka sí. ẹ gbogbo àwọn anábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ pátápátá ni wọ́n ti papọ̀ lórí ìyún bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run ti papọ̀ lórí ìyún torí ẹ ló fi jẹ́ pé àwọn àwọn àfọ òní usul àwọn ni wọ́n ṣe ìwádìí nípa mọ́tíálà yìí pọ̀. kò sí ìbejì nípa pé ọlọ́run ànábì wa sallallahu alaihi wa sallam ó gbé ìdílé pẹ̀lú ẹ̀sìn òdodo. kò sí ìbejì nípa pé ọlọ́run bá jẹ́ ànábì sallallahu alaihi wa sallam ìdílé pẹ̀lú ẹ̀sìn òdodo. ọlọ́run ti ṣe ní òpin àná ànábì ọlọ́run fún ẹgbẹ́ sẹ́ríyà rẹ̀ òfin tọ́lọ́run fún ńlọ́pàá gbogbo tiwájú rẹ̀ ọlọ́run ṣe ló fi àwọn àdájọ́ ọlọ́run tó yá sí pé òfin tọ́lọ̀ ọba àdéjọ lájọ́ mọ̀ òun náà pàmò síwájú rẹ. ọ̀pá rẹ̀ ń ba akẹ́kọ̀ọ́ ni kìí ṣe bí ọ̀pá rẹ̀ ń ba àbílẹ̀ tọ́jẹ́ gbogbo wọn ni ẹjọ́ ń tàwọ́kì dù ṣùgbọ́n ìfọ̀síwẹ́wẹ́ tàwọ́kì tuntun wá wá láti wà náà ju àwọn tó ṣáájú lọ. ọkùnrin nípa kàtẹ́kùn ni ètò ọkùnrin nípa ìpìlẹ̀ torí pé gbogbo wọn ni wọ́n jọ nígbà tí ìtẹ́lẹ̀ lọ́jọ́ tẹ́lẹ̀ lórí. ẹ ajẹ́pẹ́ ti bẹnu sẹ̀ríà a máa fi sọ́nà méjì ètò ń sọ̀rọ̀ nípa ayémọ̀ nípa ìgbàgbọ́ tọ́jẹ́ tawhid àti èyí ń sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ níta máa fara fi àti tàǹfowó ṣe nínú ẹ̀sìn. ọ̀yẹ́gbẹ́ni lọ́dún ní abẹ́rẹ́ sẹ̀ríà a ìtọ́jẹ́ máa tàwé jù yẹn nípa mímọ̀ ọlọ́run àwọn ọkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ nígbàgbọ́ sáwọn mọ̀láìkà ọjọ́ ọ̀sán nígbàgbọ́ sí kádàrá fún ọlọ́run nípa ìbádà gbogbo yẹn gbogbo ẹ̀sìn tó wá láti sí gbogbo àpẹẹrẹ wọn lórí ẹ̀. nípa gbogbo ẹ̀ ọlọ́run sọ fún ansuratu ala Imran aya nineteen wípé iná dínà ìdálà ayẹlẹ Islam dájájú ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó náà ní Islam. ọlọ́run bá ní sí dájájú ẹ̀sìn ọba àdìgbẹ́lá òun náà ní Islam. ẹ àbáwá nínú nínú àlìjáde àkàmìlì ó ní ìdíyà pé lọ́dọ̀ òun ó túmọ̀ sí pé láti ìgbà tó ti dá àdébí ádámù alẹ́sàlátù ọ̀sálà iná ẹ̀lẹ́sìn ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ orí ẹ̀sìn ni gbogbo àwọn àdínábì ọlọ́run kan lé lórí. èyí àtọ́lọ́ ọba àdìsọ́lọ́dà sínú ayà yẹ ìtumọ̀ sí wípé ẹ̀sìn tó lọ́ọ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀hún ayẹ́kọ́lọ́dọ̀ àdébí ádámù òun náà lè fi yẹn ti fi ẹ̀sìn lórí àdébí ọ̀hún. ajẹ́pẹ́tọ̀ ọba gbọ́lọ́ Islam ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ kí làákẹ́rẹ́ ọ̀sọ́ jí pé kí ni ẹ gbà lérò ṣé alìsílámù làámù ni àbí alìsílámù làámù lọ́ba tó gbọ́dọ̀ islam ìlú tó mẹ́ta dá ìlú sílẹ̀ gbọ́dọ̀ pé ṣé gbọ́dọ̀ islam tó wọ́n mú yìí pé àmù ni ẹ alìsílámù lẹ àmù ìyẹn ni pé ìtú ọlẹ fọlọ́n gbogbo àwọn ànábì ọlọ́run náà lọ́wọ́ àlámẹ́ yìí. ìtọ́jú ni àmù na ìtú ọlẹ gbogbo àwọn ànábì lọ́wọ́ ẹ lọ́lọ́run sọ pé iná dínà islam dájúdájú ẹ̀sìn ti ń bẹ islam ọlọ́run sọ pé wà máa ń yá bí tàbí gbẹ́rọ̀ ní ìsìláàmù dínán fàlàyé kọ́tàlá mi níbù wà hùwà fẹ́lẹ́ àkèrọ̀ tìmínà lẹ́kọ̀ọ́ sílẹ̀ ẹ bá ṣe pé ẹsìn míì ní ń sìn yàtọ̀ sí islam ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ yóò sì wà nínú ẹnu òkú tó wájà lè yá mu. ẹ máa yẹn bá ti ní ìdí ṣe yàtọ̀ sí islam ó dọ̀rọ̀ mú ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ nínú ẹnu òkú tó wájà lè yá mu. nígbà ọlọ́run fi ilé ìkọ̀ọ̀fà ya fi kankan sí kí túmọ̀ tí gbogbo àwọn àdínábí ọlọ́run àtàwọn òjẹ́ tí wọ́n ti lọ ẹ̀sìn islam yẹn ni wọ́n ń ṣe yòówù tó bá yẹ pé ń sin ẹ̀sìn míì yàtọ̀ sí islam ọlọ́run tí òun nígbà lọ́wọ́ ẹ̀. nígbà tí ọlọ́run bá àdéhùn lọ́sọ̀rọ̀ ayà yìí kò fi àyàfi kankan sí i ní ìdí àtẹ̀tẹ̀ ádámà àti àdúgbò lórí àtẹ̀tẹ̀ àbúrò láàrin ìṣẹ̀lá ìsìláàmù tó náà ní gbogbo wọn ti. ìsìláàmù ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlìsìláàmù lè fà ìyẹn ni pé ìsìláàmù tí ó wá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tọ́jẹ́ pé lábẹ́ ìsìláàmù lẹ̀ áàmù náà lọ́wọ́ ṣùgbọ́n àwọn òfin kan ọ̀hún dá sàlẹ́sà pẹ̀lú ẹ̀ tó mú wá tóbi yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tó ṣáájú. ẹlẹ́ẹ̀kejì òun ni ìsìláàmù lè fà ìgbẹ́jẹ́ gbọ́dọ̀ ọba àdéjọba ọjà sàlẹ́sà fún àdéjọba bàbá mi sọ̀rọ̀ Ah, sẹ́ríù mọ̀ ọ́bùlà náà aliwa sẹ́ríù ńlá náà adébíkọ̀ sọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ta òhìrì ìlú ntọ́jẹmọ́ta òhìrì ńgbà àti àwọn ànábì ọlọ́run yòókù iná ẹ̀ níta òhìrì lọ́dọ̀ wa gbogbo ntá a máa fi nẹ́sùkù máa ń wo àwọn òfin kan nù Quran àbófin kan nù Islam níbi ọ̀rọ̀ àkídà kọ. sábà ń sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ náà kọ́ máa wọ àwọn ọ̀dọ́ ní ìlú Al-Quran yìí ṣe níbi àkídà ajẹ́ wípé nta nba nta nsọ̀rọ̀ bá pẹ̀lú pé sẹ́ríkù mọ́ nkọ́bí lànà aliwa sẹ́ríkù lànà òun náà nípa àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. ìlànà àjọ ìjọba ẹgbẹ́ ìgbókùn tó lọ sí báwọn ọ̀sán àjọ tó tẹ̀sí wa náà ní àdébọ́lá balá sí akẹ́kọ̀ọ́ tẹ̀sí ẹ̀ ṣùgbọ́n ilé náà tá a ti ń sọ èyí tó bá jẹ́ Kùránì abọ́fẹsẹ̀rin lẹ́nu hadithi ńlá ń sọ o kèétè tọ́wá nu inú inú ìwé tiwọn tó ẹgbẹ́ ti fi ẹ̀kan tọ́ ọ̀gọ̀ tẹ́lẹ̀ wọn ti fi oríṣiríṣi nǹkan padà ń ìṣe lórí kan ìṣe kèétè nínú ìwé láti tọwọ́ bọ̀ fúnra wọn. tọwọ́ bọ̀ tó sì ní nígbà tó ti dájú náà wọn náà fún ìbàdàn ìlọrin pé wọn ti tọwọ́ òkú ti yẹ tọwọ́ kan ìta ń sọ̀rọ̀ ọba iná ilé ìtọ́jẹ́ ìwé tiwa ìtọ́ba wa tá a wá wọnú Quran tá a wá rí ẹ̀rí kankan fún akẹ́kọ̀ọ́ yẹn ju wípé ọlọ́nkan sọ́ńpà ànábì tó lọ àbí àdí àárí ẹ̀rí kankan fún bẹ́ẹ̀ náà ti inú ọ̀nà tá a máa gba àbíntẹ̀ nínú sẹ̀ríà àárọ̀ náà kankan fún ju ibi ọlọ́nkàn sí ọlọ́nkàn dáàbọ̀ rẹ̀ nígbà tí sọ̀rọ̀ ànábì ọlọ́nkàn lọ ṣé ìtọ́lọ́run tán bá rẹ̀ ń ṣé àwa náà lè lò gẹ́gẹ́ bí òfin lọ́dọ̀ tiwa àwa lè lò ó. ìdáhùn nípa tẹ́sán ti fún ara rẹ̀ nígbà táwọn ìkọ̀rán ti ti fi àárín akẹ́kọ̀ọ́ tá à ń sọ̀rọ̀ ọba. akẹ́kọ̀ọ́ tá Quran àbí ìlànà ìlànà bá nínú àlùkùrá nàbí àdìsí. àdìsí ọ̀fẹ́sẹ̀ nílẹ̀. àdìsí ọ̀fẹ́sẹ̀ nílẹ̀. ṣùgbọ́n ìṣesí bó ṣe wá iná ni pé ń sọ̀tàn fún wa nípa àwọn ànábì ọlọ́run tó fi ṣáájú. lẹ́yìn ìgbà náà láti tẹ̀ wá wo pé ìdá aríná ṣùgbọ́n tọ́jú àdìsí kan tí ó sọ fún ọ̀tì ẹ̀ sànàbí ni a ṣe àbí mọ́ ṣe àbí tí wọ́n ṣe tí wọ́n fi lọ àárí nínú kùrán náà àárí nǹkan tó ń jẹ́ ọ̀sọ̀ fún ọ̀tì ẹ̀

ẹ àríwí tó ti sẹ́yìn o ọwọ́ arúgbó ọlọ́run nígbà tí ń sọ̀kan ànábì ọlọ́run lọ àbádàn sàlám sọ nígbà tí ń sọ̀kan ànábì ọlọ́run lọ ǹdó tó fún wa láti lò ó nígbà àrò òfin wa náà ni. ọwọ́ tí ọlọ́run bá ti fẹ́ nípa tó sọ̀kan ànábì ọlọ́run kan lọ níyẹn ti wá tó wọn láti lò ó. nígbà kàmá kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo àti ààrẹ gbígbà lọ́rùn ẹ̀yàn fún yín tá a ti ti lọ́rùn ẹ̀yàn lórí àwọn tó ṣáájú ní kẹlẹ́bà bẹ̀rù ọlọ́run. ọlọ́run àti rárá àtẹ̀wọ̀ lọ́rùn ẹ̀yàn fún yín bá a ti lọ́rùn ẹ̀yàn fún àwọn tó ṣáájú yín nítorí bẹ̀rù ọlọ́run. àti gbogbo òfin ọlọ́run kó lè bá a ṣàǹfààní fún wa ìlọ́lọ́run fi mú wa láti gbà tọ́lọ̀ ti dá Ádámù àlè sọlá tó ọ̀sálà ṣe di àtìwà nígbà sọlá lọ́wọ́ àlè sọlá. àtẹ̀sọ́nà ọmọ àlejò náà tó fà ṣe látọ̀dọ̀ àlejò Ádámù àlè sọlá tí òun fi rẹ̀ wọlé múlò fún wa sí ẹ tọ́ba jẹ́ ipe àárín gẹ́gẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ ọlọ́run kan tí àwọn aṣọ àǹfààní òòlù àwọn àní kàtíkárì ẹ̀sìn tiwa náà ni. ìjọba wa ní àǹfààní kan lára àdájọ́ ọlọ́run kan fúnra

àti rí ẹ̀rí nínú Kùránì nínú òfin tiwa tọ́sọ̀ pé ẹ má lu ìlú ìlú ìlú tó fi yí. a ní òfin àwọn àdájọ́ náà tó ti lọ tó ti dàbí pé wọ́n ti ṣe náà wọ́n tó náà ti tó fi un tó táwọn ènìyàn ṣe. ẹ nínú ẹ one forty six náà حرمنا كل حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ọlọ́ni àwọn yahudi ti ti ṣáájú yín. ọlọ́ni àwọn yahudi náà ti ṣáájú yín o. ẹ ọlọ́run sọ yìí pé àwọn yahudi tó ṣáájú yín a ti dé ilé ìwọlé wọn lórí. ọlọ́ni àwọn yahudi tó ṣáájú yín a ti dé ilé ìwọlé wọn lórí. ẹ kó láti yé sóbori gbogbo ń tọ́ba jẹ́ ilé kan náà gbogbo ẹran tọ́ba jẹ́ ilé kan náà ẹ ọlọ́ni wọn gbọ́dọ̀ jẹ́ ẹ mbọ. oní bá sọ wípé fún wọn. gbogbo ẹran tó bá ti lé náà. gbogbo ẹran tó bá ti lé náà. bíi ti apákan náà ń mọ̀ fi tu nìyẹn. ti apákan náà ń mọ̀ fi tu nìyẹn. wọ́n ní ẹran tó lé nǹkan náà wọn ò gbọdọ̀ tí ẹ àfi tí ọba ti yí pé ọlọ́run fún ẹ ẹ àfi tí ọba ti yí pé ẹ̀rí ẹ̀ ń bẹ ní pé kí wọ́n lè jẹ lókù. àfi tí ọba ti yí pé kí wọ́n lè jẹ lókù. ẹ apá kan tó àwọn sàbẹ̀ sì tún sí pé gbogbo ẹran tí ọba jẹ pé kò ní ìka tí ọ là níbi ẹsẹ̀ àwọn ọmọ náà lọ́wọ́ pé ọgbẹ́ ọgbẹ́ olóko bá sí ìka tí wọ́n là ní. ẹ àwọn ewúrẹ́ àti màálù tí wọ́n là sọ́nà méjì ni wọ́n fi lẹ́tọ̀ọ́ àti máa jẹ wọ́n. àwọn ewúrẹ́ àti màálù tí wọ́n là sí ọ̀nà méjì ni wọ́n lẹ́tọ̀ọ́ àti máa jẹ wọ́n. wọ́n á ní ti ràkúnmí òrí bẹ́ẹ̀ fún ọgbọ́dọ̀ jẹ ràkúnmí. wọ́n ti ràkúnmí òrí náà wọ́n ọgbọ́dọ̀ jẹ ràkúnmí. bẹ́ẹ̀ náà sì ni pẹ́pẹ́yẹ tó ti bó ṣe ní ìka ìka ń ọ̀la wọ́n ti tún pápọ̀ fún ọgbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ náà ti pẹ́pẹ́yẹ káyọ̀ ọ̀la ti tún pápọ̀ fún ọgbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ báyìí yìí mọ́tòlá ni àán ọlọ́ni ràkúnmí màálù ewúrẹ́ ọlọ́sìn lẹ́tọ̀ọ́ fún wa yìí mò ń ṣe ọlọ́ka máa jẹ́. ẹ ẹ lọ́wọ́ máa tẹ̀lé ti wà fún wa wọ́n lọ́wọ́ máa tẹ̀lé ládùúgbò ràkúnmí màálù ìfẹ́ ẹ̀ka máa jẹ́ òkú. ọlọ́sìn ni wà mí náà lè bá kọ́rí wọlé gánàmì àràmúná àlẹ́ ìyẹn ṣoṣo mọ́kùnmá tí ẹ ti bá ti sọ fún wọn ṣùgbọ́n ọ̀rá ara rẹ̀ tí wọ́n bá gbàjọ wọn ò gbọdọ̀ jẹ́ ìwọ. wọ́n ní wọ́n ti fọ́ ọmọ ẹgbẹ́ tó máa jẹ màálù tó máa jẹ àgbò ọ̀rá ara wọn tó bá jọ wọn gbọdọ̀ jẹ wọn. wọn gbọdọ̀ jẹ́ ìwọ ni fún wọn. ìwọ ni fún wọn. báwo àlù mú sí ọlọ́run àwa ń jẹ́ ń jà ọlẹ́tọ̀ fún wa. ọlọ́run wa ní bàtà ni wọ́n máa jẹ ọ̀rá yẹn ilá máa amalati gbogbo ma àfi tí bá ń tiẹ̀ bí ẹ̀yìn tó tẹ̀ra pọ̀ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ mẹ́ran kò sí wọ̀n bẹ́ẹ̀ awele hawa ya àbí ntọ́wà ń bí ẹ ẹ ntọ́wà fún ti jẹ́ ọ̀rọ̀ àtọ́fà wà ń bẹ́ẹ̀ tọ́ba mọ́ kéde pé ẹ ndị kò sí kọ́rọ̀ ọmọ wà lára ẹran ọ̀rọ̀ àyẹ wọ́n lè jẹ́ àwọn máa látàbí àwọn mi àbí ìtọ́ba ti lúkọ̀ mọ́ egun wọ́n lè jẹ́ bí gbọ́ngbọ́. èyí ọ̀rọ̀ tí wọ́n lè ṣe ìtọ́ba lúkọ̀ tàbí àbí tọ́ba wà ní gbọ́ngbọ́. ẹ ṣeun gan ọlọ́run túmọ̀ sí pé eléyìí pẹ̀lú òfin tiwọn wọn jẹ́ ṣùgbọ́n òfin ẹlẹ́yìn tí màá fi pé òfin wá pọ̀ tó wọ ọ̀gbọ́dọ̀ jẹ́ ìtọ́jú ẹ̀bà àti àwọn àti. adẹ́sẹ̀kẹ̀ irú ilé la sọ pé sẹ́rí wọn kọ́ búlàdà awúlúwọ̀ sẹ́rí búlàdà ọ̀rọ̀ ọlọ́ọ̀bì ilé rárá. adẹ́sẹ̀ pé ìrọ̀lẹ́ yọ ọ̀rọ̀ ní pé tí àwọn olùpájọ́ fún àwọn làná ipò kòtùwà náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bì ilé ti o. ẹ̀fẹ́ náà níjọ́ sátidé àwọn máa máa máa fi sẹ́mi ni torí gbàgbọ́ wọn ni pé gbogbo àwọn ọjọ́ yòókù lọ́lọ́run fi dá àwọn ayé bí ọjọ́ sátidé wà lọ́jọ́ ìsinmi báwọn náà mọ̀ sinmi ọlọ́run ti sọ yìí pé wàlá kọ́dí kálákínà sàmá wa ti wàlá àrùbọ̀ wà má bẹ́yìn náà wọ́n máa fi ti sàtì àyà mi wà má má sànà mi lù àwọn ọlọ́run ládàkámà éjèèjì àtìlẹ̀ méjèèjì àti ntọ́bẹ̀ láàrin méjèèjì láàrin ọjọ́ mẹ́fà wà má má sànà mi lù kíkà rẹ̀ kankan kọtẹlẹ tẹ̀lé ọgbọ ọlọ́ lórí dídá o. ẹ nínú ìsinmi wọn náà lánàá tẹ́lẹ̀ sí pé àwọn sátidé wọn ń ṣe wọn ọlọ́wọ́n bá ọlá ó sì ti oye wa nínú ọ̀rọ̀ rẹ̀ òun lòún dá sọ́nà òun sì fún òṣìṣẹ́ ọjọ́ mẹ́fà ní ìkẹ́kọ̀ọ́ òsì kátàlá báwọn bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ mẹ́fà rẹ̀ báwọn. ẹyin lọ́wọ́ àyà thirty eight ẹ ẹ bá ń fi sátidé sinmi àbẹ ń bá ń fi sátidé ṣe ọjọ́ ọ̀jọ̀ mi rẹ̀ ọjọ́ àwọn yòówù náà ni. ẹ bá ń fi sátidé sinmi tàbí ọjọ́ ọ̀jọ̀ mi rẹ̀ ọ̀nà tó yòówù ní. ẹ ìta wa mú rẹ yìí kọ́ ló ń já bọ́ ń bẹ́ o. ìta wa mú rẹ kọ́ ló ń já bọ́ ń bẹ́ o. ẹlòmíì ò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan kan yàtọ̀ ní kó yára ẹ̀kọ́ àti sànńdé kódà ọ̀rùn máa fún kò sínú òfin tiwa. nínú àtúntò tí wọn kò sínú òfin. ẹ adé ń gbé ọ̀rọ̀ lọ́ńbì yún. ọ̀rọ̀ lọ́ńbì eléyìí òye. ẹ ó sì ń bẹ ìpẹ́kẹ̀jì òun náà lè tó fi pé ọjọ́ òfin fún wọn ṣùgbọ́n bẹ́ẹ̀nú ẹ̀sìn wa ẹ̀rí lórí wípé ọ̀n sọ̀pọ̀tì nǹkan ìgbàrò òfin tiwa náà ni. bẹ́ẹ̀ ni ọ̀hún ọjọ́ tí àwọn náà ti fi ẹ̀rí fún wa nínú ẹ̀rí fún wa náà wí pé àwọn náà jọ pọ̀ sí wọn nílẹ̀. Ah, náà àlùkọ́ tí wọ́n gbẹ mí gbó kófì náà lọ jẹ́ báwa náà. kófì náà lọ jẹ́ báwa náà. irú kọ́ sí wọn wà nù. àjẹ́ eh, eh, eh, wípé lílo rẹ̀ ọ̀ràn àyàn ni ìwà lóhùn ìlú òfin tiwa ni kété bá ń lo òfin tiwọn. àyàtúwé lílo rẹ̀ òfin tiwa náà ni kété báwọn làbí kọ́ sí wọn. lílo rẹ̀ ọ̀ràn àyàn ni. lílo rẹ̀ ọ̀ràn àyàn ni fún wa. lílo rẹ̀ ọ̀ràn yẹn ni. lílo rẹ̀ ọ̀ràn yẹn ni. ẹ ẹ nígbà tá a bá wà ń ajẹ́ ètò òfin tiwa tó wá ń pa rẹ̀ là ń lò ètò pé nítorí kófin tí wọ́n wá ń pa ẹ̀. ẹgbẹ́ náà wọ́n náà wá ń lò òfin tí wọ́n là ń lò yẹn kì í ṣe pé nígbà tí wọ́n pa tí wọ́n ti wọ́n là ń lò yẹn. ẹnu ẹnu àpèjúwe náà wà a wà nù ẹ̀ tọ́lọ́mọba tó gbé alẹ́ síyàmù kàmá kutiba ala alladhina min qablikum àjẹsẹ́ gbígbà àwẹ̀ wa lórí pé òfin wa ọwọ́ àǹfà rẹ̀ ní kìí ṣe pé ń pa sí òfin tiwọn àjẹsẹ́ bá kọ́ba ti wá sọ ká gbà àwẹ̀ tiwa láti wá gbà

bákan náà dáyà tó ṣáájú nípa ilé àwọn kìrìkìrì yẹn wọn lọ sí. bẹ́ẹ̀ náà ni ìtọ́jú ayáto rọ́jòm tọ́jú pé bá ti ṣe sì náà tó ti jẹ́ adélébọ̀ kálẹ̀ ló kó pa ayé àtọ́wà mọ̀nsúkà náà ń bẹ àti wọ̀ṣẹ́ kátó ìdá zanìyá fájìlìdú fárídùmọ́ òmọ́lì nàkàlà mìíràn láyé wàláwà àdìsún hadith. ẹ ibi ẹba jẹ àgbàlagbà lọkùnrin lóbìnrin tọjá pé ó ti ní ó ti níyàwó ńlé àbójú lọkọ tọba ti dìnnà ẹsọ ló kò pa ni ajẹ́pẹ́ òfin tiwa òfin tiwọn náà nínú ọlọ́dọ̀ àwọn Yahudi ṣùgbọ́n òfin tiwa náà wá tó òfin tiwa là ń lò tá a bá ti ń lò ó. láti náà ọ̀rọ̀ ti rí nínú òfin tó wọ́n ajẹ́ pé ìrìn ẹlẹ́ẹ̀kẹta òun náà lè tó ṣe pé ọwọ́ nù sẹ̀rí àtiwá ipe òfin tiwọn ni ṣùgbọ́n nù sẹ̀rí àtiwá gangan àwárí tó fi ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ so àárín nù kúrò àárín nù àdìsí gbogbo ọ̀nà tá a máa ń gbà rẹ tẹ̀k àárín. ẹlẹ́ẹ̀kẹta ìgbẹ́jọ́ bí wọ́n wá nù òfin tiwa ó sọ pé àìlẹ́ẹ̀kẹta fún nínú òfin tiwa fúnra rẹ̀. ẹ jùmọ̀rò lè rúlẹ̀ máa a ẹ ẹ tọ́jú ayé mi. àní ọwọ́ nù Quran àbọ̀ nù àdìsí ọlọ́ntọ́ mọ́tàn tó lè sọ̀pọ́ọ̀tì lọ yẹn ni ká lò sọ́wọ́ àánú òfin tiwa náà bí òsì ń bẹ̀ ètòpọ̀ jùlọ àwọn wà lórí pé yìí náà ti wà ní òfin wa nìyẹn. nínú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n ti ó yẹ wà pé wọ́n ti wà nínú òfin tiwa náà nù. ẹ̀yin àti àti ni o àti àti àwọn dúró lórí àwọn dúró lórí ìyẹn. àpèjúwe tí wọ́n nínú àpèjúwe tí wọ́n wá. ibi tí wàhálà wà iná ni àpèjúwe. ibi tí wàhálà wà náà ni àpèjúwe. ibi tẹ́ ẹ tiẹ̀ lápèjúwe kan tó tiẹ̀ wà á mórí bọ́tọ́ là tọ́jà pé a sọ pé sẹ́rù mọ́ kọ́bla náà wà á rí nǹkan kan tá a fi lè sọ pé bó ṣe rí nù ẹ̀pin tiwa rè ibi tí wàhálà wà nù lọ́dọ̀ àwọn onímọ̀. ibi tí wàhálà wà náà lè ṣe àṣẹ wà ní. akẹ́tù kápẹ́júwe bẹ́ẹ̀. pé a ti máa kẹ́tù tí àpèjúwe bẹ́ẹ̀ máa rẹ̀ pé àṣẹ. ẹ nínú àpèjúwe tí àwọn kan mú wá nù àwọn àbá. nínú àpèjúwe àwọn kan ẹ̀ náà ní ìtọ́wá Yusuf àyà seventy two tọ́tọ́ pé bọ́ọ̀lù nàfùsẹ́jọ́ sọ wá àlìmálìkì wàlì máa ń já àbìrí ìmùdùbà ìyírí wàá nàbí ìfẹ̀yìn wọ́n ní ẹ̀yin ọmọ ẹ̀yà Yusufu ẹ wá nǹkan òsùn níta fi ń Yusuf àwọn àtúntò wọn ò ní ẹgbẹ o ẹ bá ní ẹgbẹ wọn parọ́ nù tọ́lá wọn náà wọ́n ti sínú ẹ̀wù wọn. ẹ wọ́n sọ pé àtàfẹ́ kú ẹ̀ wáyé máa ń jà àbí ní ìsìnkú ló bá yé ẹ bá lè mú wá. ẹwù ẹwù jẹ tíra fún mi kan lè wù á sì gbé fún nítorí mú wa. ẹ ń bá mu wá ẹwù jẹ tíra fún mi kan lè wù á sì gbé fún ẹgbẹ́ wọn. ẹ̀tọ́ wa sọ fún wọn sọ pé wà á ìyí fún mi tọ̀ mí nù èmi ti mú ọdọ mi kó wá ẹni tí ti lè mú èmi àlìjàhálà nìyẹn nínú sẹ̀ríà. wọ́n sọ pé jàhálà nìyẹn nínú sẹ̀ríà. ẹ̀ ìdí jẹ́ àlìjàhálà òun náà ní pé kárí káwo tuntun pé àǹfààní kan adábàtí tó lè jáde látara nǹkan. wọ́n sọ pé jàhálà ní pé àǹfààní kan adábàtí tó lè jáde látara nǹkan. látara nǹkan. ẹ̀ àwa fẹ́ sọ wípé ẹ̀sùgbọ́n ó ṣòro ṣùgbọ́n ó ṣòro yọ la wàhálà lọ ó sì ṣeé ṣe kí abùdí ọba àyàn lójú ọ̀nà kọ́mọ́ rí pé. ó ti lè ká bùdí ọba àyàn lójú ọ̀nà kọ́mọ́ rí pé. ẹ ẹ̀yàn wà á wá ẹnì kan pé kó so lè bá ń pé tí ó fi tí ó fi dé mẹ́ ti rí àǹfààní òun tó ọba lè dé ìfọ̀ ní báyìí àtẹ̀délẹ̀ ni ó tọ́ba ti láàbọ̀ kọ̀ọ̀kan ní ọ̀ ní gbàngàn kan. ẹ̀yàn wà á wá ẹnì kan yí pé kó o lè bá mi ṣe ìyẹn ní kéde ẹ̀lú rédíò. ìyẹn ní kéde ẹ̀lú rédíò. ẹbí kọjá yìí pé wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ kànga àbíkan wá kan àgbàdá. ó ń tọ̀ wá ní ìwọ̀n balẹ̀ tó kù bóun yìí òun ò lè gbẹ́ kànga bomi mọ́ tọ́ba jẹ́ kó o lè bá ń gbẹ́ kan omi ní ìfọ̀n yìí báyìí. ìwé ìjọba ẹ̀ tó fi wọ̀ fẹ́ òdùgbọ́dọ̀ bíláàsì rẹ̀ ọkọ̀ máa bẹ́ẹ̀ kulé o ọgbọdọ ká mọ ọmọ abẹ ti lé lọba ní kò gbúrò òun ó tu ilẹ̀ ọmọ kó òun ti dé òun ó ti dé wọn á jọ conclude. wọn á ẹ òní ọwà á òye ṣiṣẹ́ tó fẹ́ gbà ṣípẹ́sẹ́ yóò fi òun yóò ti wá bu owó tó ẹgbẹ́ àyè mọ̀ tí ó wáyé fẹ́ ọ̀nà rẹ̀ dé àdúgbò wo kànga tó súnmọ́ àdúgbò kó tó di pé ọ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ lórí ẹ̀. òní ọwà á wò yóò fojú wò yóò rò wàhálà tó ṣe sábà ní látara rẹ̀ pé yóò tètè sí àti wàhálà tó wọ́n ti kótó tí òfin ní sábà tẹ̀lé mi. lẹ́nu bá ti wá kù lẹ́nu bá ti wá kù ìjára rẹ́ńtẹ́jì lọ́yà jẹ́ pé jẹ́ pé ọmọ tó ṣùgbọ́n tó fi yàtọ̀ ọmọ abẹ́rẹ́ ti ìgbà ìgbà ìlú wọn yàgbà rẹ̀ ṣùgbọ́n yàgbà náà lọ́wọ́ ẹgbẹ́ tí ọba ti tán ní ìlú ní kẹfẹ́ tí wọ́n bá wọn. bí àsìkò jẹ́ ń jà ní Maiduguri ìyẹn ti lọ sí Niger ẹgbẹ́ ọjọ́ chad sọ́rí ọlọ chad yóò ti gbàgbẹ́ kọjá lọ́wọ́ agbára àti tó lé gbẹ́mí gbàgbẹ́ kí máa tó súnmọ́ àti tẹ́kù yóò ní ní pọ́blẹ̀mù ọmọnà tó gbà tó fi gbẹ́mí dé chad báyìí tọ́ba ẹni bá wà kókò ju báyìí ní ọ̀sán kí ọba gbélé káàdì kọ́pọ̀ kò gbà. nígbà tí àti wọn jà nígbà ìdókòwò ní ìgbà rẹ lẹ́nu lọ sí dájú ti pé ìjà sí ìfẹ́mẹ̀ tí wọ́n ń bára wọn wọ́n ti wá ní àjọta àdàrà pé tó lè fẹ́ẹ́ síbẹ̀ tí ò lè sí ìkẹsàn ọmọ ara ìwọ wá ti lọ fẹ́ ọ̀gbọ́ ọyà tó ti kéèyàn báyàn lọ́yà nínú sẹ̀ríà kéèyàn bá báyàn ní ọ̀yà ìgbé bá ń ṣe nǹkan báyìí tí ọ̀wá lè ṣe tán ibi ọba ṣẹdẹ o láti irú owó tí ọgbà yìí láti fún un àtẹ̀rọ̀ wá gbẹ́dọ̀ méjì ọkọ̀ sínú lákàn fi ìdòwò yẹn fún. ọyọ́ mi ò sí ìgbà rẹ̀ lọ́yà nínú sẹ̀ríà ibi tí ẹni ẹ bá ṣe dé ibẹ̀ náà láti irú owó rẹ̀ fún pàtó òfin ìṣẹ́ná. ẹ bí mọ́tò tọ wọ̀ lólómi tọ́kọ̀ ń lọ jaba tọ́ wá délé funfun tọ́ wá bàjẹ́ tí ò lé lọ mọ́. bí mọ́tò tọ wọ̀ láti irú olómi tọ́lọ́ lọ ọba jáde kú nbẹ tó ògùn kọ́bọ̀ àbòsí ló ṣe ọwọjẹ ìyá rẹ wájú Ọlọ́run. jáde níbẹ̀ tó ògùn kọ́bọ̀ àbòsí ló ṣe ọwọjẹ ìyá rẹ wájú ìwọ lọ kàkúlẹ̀tì ibi tó ṣiṣẹ́ dé sáàrin ọ̀nà ni kò fún dajì èyí tó fi wọkọ̀ dé ọjà abatọ̀ lọ kọ wọkọ̀ dé ìwọ lọ mú jẹ kàkúlẹ̀tì ibi tó kù ibi tí o ṣe wọ̀ ìwé bọ́ọ̀ṣẹ́ dajì wọ́n tó bá pé ewu kan bẹ lójú ọ̀nà àbáwọn ọlọ́pàá kan bẹ lójú ọjọ́ tó wá tó lè gbé mi lọ́jà àbá ó sì lóun ó gbé ọ débẹ̀ òun ọbí tó wọ́n gbà ó gbé mi lọ́jà àbá iye báyìí ní fọ ọba gbé mi débẹ̀ ó sì ló fara mọ́ bí ọba gbé ọ lọ́jà àbá ká gba kọ́bọ̀. lọ́wọ́ bàbá ti lè tẹ́lẹ̀ ìlú kọ̀ ní. ẹ eh, ìyàtọ̀ tó wà láàrin jàhálà àti ìdára nìyẹn nínú ṣẹ̀ríà. ìyàtọ̀ láàrin jàhálà àti ìdára nìyẹn nínú ṣẹ̀ríà. ẹ eh, ni wọ́n wá sọ yìí pé eh, wálé máa ń já bí ìmúlùbà irin wà á bí ìzẹ̀yìn. ẹ bá lè mú kóńgò tá wá ẹ bá lè mú wá àá ní ẹrù oúnjẹ tí ìràkúnmí kan lè wù ẹ má lè mú kóńgò kí a fi mọ ọjà àmọ́ ọjẹ ẹ má lè mú wa àmúlẹ̀ rẹ̀ síra ọjẹ síra ọjẹ kan lè rò. ẹgbẹ́ ọ̀bá mú wa tó bá sọ pé ẹ wá táàrin ẹ wá táàrin àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọn. bí ọ̀bá wọn bá fẹ́ wá táàrin àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọn. àgbà kọ́tọ̀ torí pé ìfọ̀mítà kan la ní àgbáyé pé ìfọ̀mítà la ní kókó wa ló kù. ìgbà mi tẹ́lẹ̀ yẹn lè fi ìtẹ̀ lórí ìfọ̀mítà pẹ́ sáfún àwọn ìfọ̀mítà kan àbí lágbájá wa tábà ní ẹjẹ́ pé ìfọ̀mítà yẹn tú ìyè báyìí ilẹ̀ fún yín dàhálà náà nìyẹn ẹẹ eh, nígbà tí ẹ ti wá àwọn afa wa ní ilé ọwọ àdúgbò ẹsìn sànàbì Yusuf alẹ sàlátù ọsàlà ló fi ṣe bẹ́ẹ̀. ẹ eh, táwa náà lè ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà wa. ẹ eh, àwọn afa àwọn afa mẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹ alimalikiya ṣàbíyà àti anabila wọn sọ pé alẹ pẹ̀lú àyà yìí. àwọn àbáwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nàìjíríà nàìjíríà ta nàìjíríà wọ́n jẹ́ ọ̀pẹ́ àti ilé pẹ̀lú olùdókòwò àyà yìí. yàtúbà àwọn ànàbíyà àwọn ta kò ó. wọ́n àwọn ànàbíyà wọ́n ta kò ó. wọ́n ní àfi tọ́bajẹ́ yìí pé ẹrú èèyàn ká lọ àti àkúnmí rẹ̀ ká lọ làwọn àfẹ́gbẹ́ ẹ wọn náà tó ń gbé ìgbà ẹgbẹ́ wọ́n yẹ bá sá lọ bí bá ti gbé ìbátan bá lè fi padà á kò ní ìjọba rẹ̀. ẹ wọ́n ní ọwọ́ ọbẹ̀ nìkan ló ti lẹ́tọ̀ọ́. wọ́n náà wọ́n tẹ̀sí lọ́dọ̀ mi láti lọ́dọ̀ rẹ̀. ṣùgbọ́n àwọn yòókù kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ àwọn. ṣùgbọ́n àwọn yòókù kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ àwọn. ṣùgbọ́n àwọn sọ pé gbogbo ẹ̀ náà lọ lẹ́kọ̀ọ́. torí pé sẹ́rí ìrùmọ̀ nǹkan bí sẹ́rí ń òfin tọ́lọ̀ ti fáwọn tó ṣáájú ẹ̀ tí ọba ti jẹ́ pé nǹkan kan ń bẹ nínú sẹ́rí àwọn atọ́pá rẹ̀ àbí tó sọ pé ọ̀dà so eh, eh, ara tẹ̀lé àwa náà ni ọmọ jẹ́. òṣìṣẹ́ tó náà máa fún àwọn ọ̀rọ̀ eh, náà tí ó pé nínú ti pa tó máa lò ẹ̀kọ́ ṣùgbọ́n o ṣé ọwọ́ àlà àwárí nǹkan tó ṣẹ̀rí ẹ̀rí tí wọ́n wá sí tí àwárí ìtọ́ka rárá. àpèjúwe tí wọ́n mú wá yẹn. àpèjúwe tí wọ́n mú wá yẹn yìí tó bá yẹ nínú àwárí ìtọ́ka rárá nínú ìṣẹ̀lẹ̀ àti ìwàmúra wa káàdì ìṣẹ̀lẹ̀ ìtọ́ka. ẹ àwọn tí àwọn tí wọ́n tako ìtọ́ka ìtẹ̀rí jẹ àwọn ọ̀sọ́ pé àwọn ọ̀sọ́ pọ̀ ti dàhálà ṣùgbọ́n tako ìtẹ̀rí jẹ wọ́n ń jà wọ́n ní tọ́ka míì náà ń bẹ àwọn èèyàn kan tó yẹ pé inú àwọn tàbí àdéhùn ọ̀sọ́lá láwàlẹ̀ ọ̀sọ́lá kí wọ́n dá àyè kan tí wọ́n gbà wọn lálejò nígbà àwọn ọba wọn láì fi tọ́lọ́ pé kíkú ọ̀sán olórí wọn jẹ ní wọn á gbá wí ní wọn á bá wọn sílẹ̀ ní dẹ́líkà lórí ìlú òbí lọ ọdẹ àwọn ẹni táwọn lẹ́ka ìmọ̀ ìjọba ilẹ̀ ti bá wọn. so wọ́n sì ka oró ìjò sí lọ́dún tọ́ fáṣà ni wọ́n kà oró ìjò sí lọ́dún tọ́ wọ́n sì kó nǹkan fún wọn wọ́n tún wá lọ kó bá anabi sallallahu alaihi wasallam anabi wọ́n sọ̀tọ́ àlọ́ tó àkójọ wáyé pa àwọn sọ̀hábà nígbà tí àwọn àwọn akéwì tó fún ara rẹ wọn ló jẹ́ kó ọ̀pọ̀ wọn lè dè ní inú òkú náà ìwọ́n látara bẹ́ẹ̀ ètò ìsá wọn ní oríṣẹ́ wọ́n ti kọ̀ra wọn bá àwọn sọ̀hábà yìí wọ́n ti yan ní àdúrà àwọn pé ìjẹ́ tí àwọn bá ti wáyé táwọn yà ti fúnra rẹ̀ lọ ṣé ẹ bá wọn ní ìjọba yìí wọ́n ti yọ ẹ wọn sọ pé ìlú náà tó bá àti ẹ̀rí ìtọ́wánu túráàbù lóṣùkù yẹn. wọ́n sọ pé ìyẹn náà tó lẹ́rìí fún wa bá àti ẹ̀rí ìtọ́wánu. ajẹ́kùtì wà nù sẹ̀rí àwa náà nìyẹn. ajẹ́kùtì wà nù sẹ̀rí àwa náà nìyẹn. ọlọ́run ti tún sọ àyà mi nínú túráàbù Qamar àyà twenty eight ọlọ́run ni wọ́n náà bí fún anàlímà à sẹ́tìmọ̀ tó ń bẹ́yìn náà fún kó ń ọlọ́run ní sọ fún wọn. ọlọ́run bá wọn fún ọ̀sẹ̀ padà fún àlejò sọ́ọ́lì ọlọ́run àwọn ọ̀sán sọ fún wọn. àpèjúwe mi nù. àpèjúwe mi nù. ẹ sọ fún wọn. ọlọ́run ní sọ fún wọn. ìpè omi ti di pínpín láàrin wọn. ìpè omi ti di pínpín láàrin wọn. ìgbà ọba kan kálukú ni ọ lọ bí omi. ìgbà ọba kan kálukú ni ọ lọ bí omi. ẹ ẹ ẹ ìgbà ọba kan làkúnmí làkúnmí olójó tiẹ̀. ìgbà ọba kan làkúnmí làkúnmí olójó tiẹ̀. ẹ ìgbà ọba kan ẹ̀yin ẹ̀yin olójó tiẹ̀ ẹ mọ̀jọ ọjà àrùkọ mọ́ra wọn ẹ àwọn àbá wa sọ wípé ẹ kọjá wípé àǹfààní kan máa yọ látara nǹkan àjọ ni tààlí wa máa jọ pin báwọn náà nínú sẹ̀ríà kọjá pé kí nǹkan jẹ́ pé àǹfààní mi kọ́ wá jẹ́ pé eléyìí olùjọ́ kan èyí kejì náà olùjọ́ kan lọ́ba múnú sẹ̀ríà àbí ká mú àǹfààní ìjáde kájọ wá pin torí tó ṣeé ṣe tẹlifíọ̀ lọ ní ọjọ́ tiẹ̀ kọjá pé ìṣe ọ̀pá ń bẹ yóò ṣiṣẹ́ nìkejì lọ ẹ dáhùn. <laughs> <laughs>

wàrà ti yọ mi mọ́lú ṣé tí wọ́n fún wàrà dálẹ̀ wọ́n wá tẹ̀ pin ní ẹ̀jẹ̀ lẹ́tọ̀ọ́ sí ni ni àbí kálukú ọmọ ọmọjọ́ kan iye tó bá bá ń bẹ̀ ẹ bá dijọ́ kejì iye tẹ́lẹ̀ kan náà bá tó bá ń bẹ̀ kó máa jẹ́ báwọn. ṣé tí wọ́n fún wàrà dálẹ̀ sí kí wọ́n jọ fún mi àbí kó máa wọ́n mọ́jọ́ kọ̀ọ̀kan kí kó wọ́n jẹ wá lọ́jọ́ òṣèlè kó máa wọ́n lé lè àmì láti wé nínú ìṣẹ̀rí àwa. wọ́n lé lè àmì láti wé nínú ìṣẹ̀rí àwa o. wọ́n ní tọ́ba inú kálù eléyìí. so inu inu inú kálù nǹkan mìíràn. inú kálù ilé ìtàkùn kálù nǹkan mìíràn. báwọn tí wọn fara mọ́ ìtọ́ka wọn sọ pé fi ilé ìṣe fún wọn kò gbọ́dọ̀ jẹ́ pé inú ìdíyàjẹ láti wá yóò fi táwọn ọmọ lò. àwọn tí wọn fara mọ́ ní ẹgbẹ́ ìdíyàjẹ lọ́run. tí wọn fara mọ́ ìtọ́ka yẹn. àwọn tí wọn fara ìtọ́ka yẹn fi lè ṣe fún wọn wọn so títúmọ̀ sí pé uh, ẹ̀sẹ̀ akẹ́tùtà ẹ̀ fún mú wá oní òdùn lálàáfíà. oní òdùn lálàáfíà. wọ́n sọ àwọn akẹ́tù míì náà ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ló ní mímọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ fẹsẹ̀ nílẹ̀. wọ́n sọ àwọn akẹ́tù míì ọlọ́run ọba nìkan ló ní mímọ́ kọfẹ fẹsẹ̀ nílẹ̀ nínú ẹ nínú ẹ náà ti anabi ti anabi ẹ anabi musa alayhi salatu wa salam. àbí àbẹ̀rẹ̀ àgbáyé pèlè báyìí. anabi musa alayhi salatu wa salam. tó o bẹ fẹ́ yàwó tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ fẹ́rẹ̀ sọ́fà tọ́wọ́ lọ́dún mẹ́wàá ń bẹ̀ tí ọba arówó tí òbí ti sàdá àbí tó náà lè máa ṣiṣẹ́ tí ò ní gba owó rẹ̀ sáko ẹ pé bàbá àyàwó ni máa gbà àbí ìyàwó ni máa gbà fún. ìgbẹ́ ẹni tí ó máa fẹ́ yàwó yóò sì ní owó tó fi sọ̀dá àbí tó náà lè máa fi bàbá àyàwó yóò sì ní gbogbo ìyàwó tó bẹ̀rẹ̀. tí mo sọ fọ́lẹ̀ sọ kò sí pé máa ti lọ sí ìyá bàbá náà lè lọ máa ṣe fẹ́. ẹ̀ tí wọ́n wà máa gba owó rẹ̀ lọ fún wàlíjù kọ́bọ̀ òun fún yàwó. tí wọ́n mọ̀ wá mú rẹ̀ lọ fún wà sí ìlú tí wọ́n lọ mọ̀ wá fún. ẹ àbí àbí kí wọ́n gbọ́n gbà fún yàwó straight. àbí kí wọ́n gbà fún yàwó straight. ìjọba nú ẹ̀ tìtù kò sí nú ẹ̀ tìtù agbá lọ sọ bàbá ọmọ. kò sí nú ẹ̀ tìtù agbá lọ sọ bàbá ọmọ. kò sí nú ẹ̀ tìtù agbá lọ sọ bàbá ọmọ bàbá yàwó. kò sí nú ẹ̀ tìtù agbá lọ sọ bàbá yàwó. kò sí nú ẹ̀ tìtù rárá. kò sí nú ẹ̀ tìtù rárá. obìnrin ló ní sàdá àdìẹ. obìnrin ló ní sàdá àdìẹ. ìjọba ẹ̀ ẹ ò ní iṣẹ́ ní ogbé wa ò ní gbé wa kọ́ wa lọ máa tẹ́ kọjá pé iṣẹ́ àwọn wa máa jàǹfààní ẹ̀ ikú kójú ọ̀ṣọ́kù kan tó ti fẹ́ kórè rẹ̀ tẹ́lẹ̀ <laughs> lórí wàá ní kọ́ bá kórè rẹ̀ kó fi ti kó fi ti sàdá àti òun. lọ́wọ́ alẹ́ sọ̀rọ̀ àkókò rẹ̀ owó tí yóò fi ṣe sọ̀rọ̀ àti òun kọ́ wa lọ́ máa ṣiṣẹ́ ní wa lọ́ máa ṣòwò yẹn láti máa lọ fún fún eh, eh. ìyàwó rẹ̀ sí àwọn. ìtọ́ ìtọ́ka yẹn àwọn àbá náà tó fi sáì èdè tí òsì rẹ̀ ti wa. àwọn àbáwá náà tó ṣe pé ó ti bẹ̀rẹ̀ pé ìyẹn náà ti ṣe àtìwá ti tó òsì rẹ̀ ti wa. ẹ ibi tẹ́ ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa náà ni ọkùnrin tí orí nǹkan kan tí ó fi lè sàdáàkì ànábì ọ̀sán lọ́la àlọ́ ọ̀sán fi léèrè pé kí èwo ló ti hágùn kùrán ọwọ́ àtọ́ ayé àtẹ̀tẹ̀ fi hágùn ọdún àlè mọ̀ ha àjẹsẹ̀ lọ ọkọ̀. ìdájọ́ bẹ́ẹ̀ náà ti wá tó náà fẹ́ fẹ́ ìyàwó náà àlẹ́mísà sára mi kọ́ lọ́kọ́ ẹ kọ́ lọ́kọ́ obìnrin yẹn ajẹ́ pé ọlẹ́tọ̀ kéèyàn gbowó ọ̀yà lórí béèyàn ńkọ́ yẹn ní kúránì nípa kíkọ́ ọkọ́ àsórí. owó ọ̀yà yẹn lọ́wọ́ á di fún owó ọ̀yà yẹn lọ́wọ́ á di ẹ ní túmọ̀ sí pé ìrun náà tó ti wà nú ẹ̀sìn wa. ẹ oríṣiríṣi ni àwọn onímọ̀ náà tó sọ lórí ìyẹn náà. ẹ ṣùgbọ́n ìta ṣùgbọ́n ìta fẹ́ lò náà ni wípé ètò ìrìnlẹ̀ jù náà ni pé sẹ́rífù man qablana sẹ́rífù lana máa làm yẹ́rì ni pé sẹ́rífù náà máa yẹ ìtàkùn. ìtọ́ba jẹ́ sẹ́ríà tọ́jọ́ òfin fáwọn tó ṣáájú òfin náà ni ọmọ ẹ̀jẹ̀ òfin ìgbẹ́jà lọ́yà tó dájú bá wọn àti tó dájú òfin tiwa náà ló ló pàtà àbájọ wọn ní ìgbọ́kọ̀ alẹ́. Bẹ́ẹ̀ nínú ẹ̀rí táwọn onímọ̀ ti fi sẹ́ lórí eléyìí náà ní àyàtà ti tàtíwájú yẹn. Nínú àwọn ẹ̀fẹ́ wọn ló náà ní àwọn ní suratul àyà 90 ọlọ́ọ̀bá sọ pé ulaika alladhina hadallah sábì hùdà ahùn mùkẹ́tẹ́dì àwọn ànábì ọlọ́run tó ń ká lẹ́hún àwọn tọ́lọ́ ń fọ́nà mọ́ nìyẹn ojú ọ̀nà tiwọn náà nípa ọmọ tọ̀. ọlọ́run bá àlẹ́ sọ́lá ẹlẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run tí mo kó àwọn akáàdá ti fún ààrẹ ọ̀rọ̀ náà náà ni wọ́n wà ojú ọ̀nà wọn ti wọ́n náà lọ́dọ̀. ẹ kò sì so péyà láàrin ìtọ́jẹ́ ìmánì àbí ìtọ́jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. kò sì so péyà láàrin ìtọ́jẹ́ ìmánì àbí èyí tí màá ti gbé alẹ́ kọ́sì wọn níbi méjèèjì náà. ẹ̀sìn sọ́tò náhàlì àyà one twenty three ọlọ́nsọ pé súnmọ́ awúháyìnà ilé ìka àní tẹ̀bíìmí làtà ìbẹ̀rọ ọ̀yìnmá hàní ìfà àwọn ọlọ́run amánsẹ́ ti wà nàbí sallallahu alaihi wasallam kíkọ́ ọmọ tẹ̀lé ẹ̀sìn Ibrahimu alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀. sọ̀rọ̀ àdìsẹ́lá pé tí wọn náà

wọ́n lẹ́ni àwòhàyínà ilé ìkà àti ntàbí ránṣẹ́ sí ọ wàmà wà sọyìnà bìhí ibrahim wà musa wà wà ẹ ẹ wàmà wà sọyìnà bìhí ibrahim wà musa wà isa àti káwọn ọlọ́run ti gbé kalẹ̀ lópin fún ibrahim àti musa àti isa. àti káwọn ọlọ́run àti ìjọba ti gbé kalẹ̀ lópin fún ibrahim àti musa àti isa. ọlọ́run ta àti ránṣẹ́ sí wọn òun ni a ní àfi fún ti náwó àtàtà fàrúrà kúrú bíi ẹ máa ń fi ẹ̀sìn ọlọ́run dúró ẹ gbọ́dọ̀ sọ ní yẹlẹyẹlẹ lórí ẹ̀. ọlọ́run ní sáà fún ọmọ náà ní pé yọmọ ẹgbẹ́ mi ọlọ́run ọba dúró lọ́wọ́ ọ̀rọ̀ fún yẹlẹyẹlẹ lórí ẹ̀. kakura alali musiriki nama tẹsi fi wo omi ilé yìí ó ní afọ àwọn kèbèrè tó ń pè wọn sí oná ní tàwùkì ìmọlọmọkan. ó ní ọlọ́mọ aláwọ̀ yẹn tẹ̀bi ilẹ̀ yìí mà ń yájà ẹ tó bá wọ ọlọ́run ní máa ń fà sọ́dọ̀ ara rẹ̀ jọ́ sàlẹ̀ ta. ẹ tó bá wọ ọlọ́run ní máa ń fà sọ́dọ̀ ara rẹ̀ jọ́ sàlẹ̀ ta. wọ́n yà sí ilẹ̀ yìí mà ń yú ní ẹ bá tọrọ tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run náà lọ́nà ọ̀fọ̀ nà mọ́. ẹ bá ti tọrọ tó bá náà lọ́nà ọ̀fọ̀ nà mọ́. àti pé sẹ́rífù mọ̀ ń kọ́bìlà ẹ òfin tó ṣáájú fáwọn èèyàn tó ṣáájú òfin náà ni ọmọ ẹgbẹ́ ti dé fáwa náà ló pa tí ọba sínú òfin wa tó ti pé ọba rẹ. ilé náà ti dé ìwà náà lè pe òfin tó jẹ́ sọ́rọ̀ tó dé sí fáwọn ọ̀nà láti ilé tó yẹ kó ìwà náà tó bá dá ìyàwó tó ṣe ìjọba rẹ. lẹ́yìn ilé ìlọ́wọ́ àpò ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta gbódògbódò ọlọ́run ni pé kùtùbà alẹ́ fún ìyá bàbá kùtùbà alẹ́ lẹ́dí ìdàmì pàbílì fún. ilé ìlọ́wọ́ àpò ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹta náà fẹ́ ni pé àkàwé tọ́lọ́ ń ṣe o ìlànà tó ń tẹ̀sí bí wù nínú ọmọ bàlágà. ẹ àkàwé mu irú àkàwé mu ni kí ni ojú kànnà sí àwẹ̀ tiwa bíjọ tiwọn tó wá rí àkàwé yẹn wá. àkàwé yẹn ló ń bá àkàwé yẹn ló ń àkàwé yẹn àti ojú kànnà ló ń bá àkàwé yẹn nínú ìròyìn wa nínú ẹ̀sìn tó wà. àwọn onímọ̀ bàlágà wọ́n ní orúkún mẹ́rin ọgbọ́dọ̀ mọ́ ọmọ ṣẹlẹ̀ tí n ta bá kò ní tẹ̀sí bí ìjọba ti ṣe àkàwé. àwọn onímọ̀ bàlágà wọ́n ní ìjọba orúkún mẹ́rin ọgbọ́dọ̀ mọ́ ọmọ ṣẹlẹ̀ tí ìjọba ọgbọ́dọ̀ mọ́ ọmọ wà. ọgbọ́dọ̀ mọ́ ọmọ wà tá a gbé kalẹ̀ tá a fẹ́ fi wé nǹkan àti tá a fi wé àti irin tẹ́ tá a fẹ́ láti fi wéra wọn àti ojúkọ̀nà tí wọ́n gbàjọra wọn. ìgbà àgbẹ̀ kalẹ̀ àti ìgbà àgbẹ̀ fi wé àti. ìgbà àgbẹ̀ kalẹ̀ tá a fẹ́ fi wé nǹkan. ìgbà àgbẹ̀ kalẹ̀ fi wé nǹkan. àti tá a fẹ́ fi wé. àti tá a fẹ́ fi wé. àti rẹ̀ tẹ́ tá a fẹ́ lò láti fi wọ́n lóra wọn. àti rẹ̀ tẹ́ tá a fẹ́ wọn. àti ojúkọ̀nà tí wọ́n gbàjọra wọn. ẹ alimusaba walimusaba wìdí wàdà mùsùlùmí ẹ mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ́dọ̀ kó tẹ̀. lẹ́yìn náà ẹ mẹ́rẹ̀ ẹ̀rin sọ́ọ̀rì ọgbọ́dọ̀ kú tẹ̀. ọwọ́ àtẹ́tẹ́ kọjá pé mẹ́rẹ̀ ẹ̀rin náà ni wọ́n sọ jáde lẹ́nu ó tẹ́tẹ́ kọjá pé wọ́n fa ẹyọ kan rí àbí méjì rẹ̀. ọwọ́ àtẹ́tẹ́ kò ní mẹ́rẹ̀ náà wọ́n fi dá ètí ọ̀sìn lè parẹ́ òun náà ní irinṣẹ́ tàbí wájú sábà ojúmọ̀nà tẹ́ ṣùgbọ́n nǹkan méjì tá a fẹ́ wúra wọn àgbọ̀dọ̀ fún akẹ́kẹ́ rẹ bẹ̀ lórí ànígbàgbọ́ yé àfijọ́ra wọn. ọ̀dọ̀ mo lè sọ pé zéédùn ka àtàdé fi ṣàjà zéédùn tá ẹ̀gẹ́ bí ẹkùn síbi àti. káàpù tó lórí ni àdáàbò tẹ̀síbí. káàpù tó lórí ni àdáàbò tẹ̀síbí. zéédùn yẹn ó ní mùsábà ó lábíjọ nǹkan alimusaba òbí oní oní kìnìún ẹ nínú nínú ọ̀rọ̀ àwọn oníbàlágà ó náà ní pé àbíjọ nǹkan tó ojúkọ̀nà tí wọ́n gbàjọra wọn wọ́n gbọ́dọ̀ lágbára lára musaba òbí musaba òjọ. lọ́dọ̀ àwọn onímọ̀ ní pé ojúkọ̀nà tó ti jọra wọn ọ̀gbọ̀n àwọn ọ̀rọ̀ musaba òbí tó ń pè é wájú wájú. ọgbọ́dọ̀ sọ pé ràyẹtù asàdá kàzẹyìn ní fi sàdá ọgbọ́dọ̀ sọ báwọn àgbòkọ etí ò lè mẹkọ ike mo rí ẹ kìnìún kan sọdà gẹ́gẹ́ bíi sẹyìn ìbí akin. wọ́n lè gbọ́dọ̀ sọ pé mo kìnìún kan sọdà bíi sẹyìn ìbí akin. ẹ ajẹ́pẹ́kẹ́ ni àkàwé tọ́lọ̀ wá sí níbi kùtìbà alẹ́ ikú mo sì yá mu kàmá kùtìbà alẹ́ lẹ́dí ìnàmí nǹkan bí nìkún ajẹ́pẹ́ kìtàbà kìtàbà tó sì yá àlẹ́ náà. oni musaba kitaba tó siyabi ale oni musaba òbìbí adatu tẹsí náà ní káàpù wájú sàmà ìlú jẹmí fa. nínú ìṣẹ̀lẹ̀ ìṣàkóso rẹ̀ ayọ́dúnlé ẹ̀ àwọn èèyàn ti bọ̀ sí àwọn ẹ̀ka. alábẹ̀sí nìkan ló ti nù rẹ̀. Ah! wájú sábà yìí. wájú sábà yìí. ojúbọ ẹdí ẹ gbàjọra wọn onìkan náà ni wọn dà á kọ. ojúbọ ẹdí gbàjọra wọn lẹbi ló ti bẹ́ẹ̀. ẹ àwọn onímọ̀ wọn wá sọ̀rọ̀ lórí àwọn ti bẹ bí èdè lárúbáwá ọ̀pọ̀ ṣùgbọ́n ìfẹ́ ká kóra wa sí àìlójú pẹ̀lú ẹ̀. àwọn náà wá sọ̀rọ̀ nípa ní tọ́wà ní ẹ ṣùgbọ́n kò sí àsìkò síbi pé ká máa kàlí torí pé èsì gbogbo ẹ̀ lọ bá sáǹtì mu ṣùgbọ́n pa wípé sí aṣọ aṣọ wájú sábà àti sọ àdáàbò tẹ̀síbí àbá aṣọ méjèèjì àbá aṣọ kan nú ẹ̀ ó pé tọ́nà márùn nípa pé amẹnuba wájú sábà ojúbọ jẹ gbàjọra wọn àti àdá fi tẹsibí yẹn sọta ẹ tí a sọ àbá àsọ ẹ o tẹsibí wa fún sọnà márùn ẹ tẹsibí wa alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n ń pè ní tẹsibí olùmúrúsàlì òun náà lè tó ṣe pé aṣọ àdáàtú tẹsibí irin tẹ́tà lù amẹnubà. alákọ̀ọ́kọ́ wájú tẹ́lẹ̀ ní tá a dúró ra wọn yẹn fẹ́ tá a lò láti dúró ra wọn. ẹ ẹ sì pé bí ajá yìí aṣọ ibi ká máa kó síbà alẹ́lẹ́bí nàmi lọ́bíbi fún káàpù tá a lo àdáàpù tẹ̀síbì ni àjẹpẹ́ tẹ̀síbì tó wà lọ́wájú wa àjẹpẹ́ ọba mùsàlù náà lọ. àjẹpẹ́ káàpù tá a lò lẹ́yìn àdáàpù tẹ̀síbì ni àjẹpẹ́ ìyá ìyá ọ̀wájú rẹ̀ àjẹpẹ́ oní àti ni mo akadu ńgbà tí ẹ bá pa irin tẹ́tà àti ti tẹ̀síwìú tí ẹ bá pa ni mo akadu. ẹlẹ́ẹ̀kejì oní àti tẹ̀síwìú mo akadu nígbà tí ẹ bá pa irin tẹ́tà àti tẹ̀síwìú. tá ṣe àfijọ́ tá ṣe àfijọ́ ẹ̀hẹ̀ nígbà tá a bá wá parí àákò ní tẹ̀síwìú mo nígbà tá a ní àlà arúgbó fúnra tó ń ilẹ̀ ilẹ̀ bá wà yìí. ẹ àbí ká kàlìkàkúrà àbí ká fùsì àjẹ́ pé ẹ tẹ̀síbí òmù akádù nìyẹn ètò wà wájú wa kì í tẹ̀síbí òmù akádù lọ́ra mẹ́tàn káàkùn mẹ́. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtẹ̀síbí òmù mujmal ẹ̀ tẹ̀síbí òmù tó ṣe yí pé àmẹ́nubá ojú kan náà bíi àwọn méjèèjì ti jọra wọn àmẹnubá ìlà ń pè ní mujmal. ẹlẹ́ẹ̀kẹta wọn lè wọlé ẹ̀sìn mujmal nípa pé àmẹnubá mujmal nípa ìjọra wọn. ẹ̀ta bá sọ pé zayidun asadun àsọ pé bí kàdà àdáni zayidun kà asadin zayidun gáà gẹ́gẹ́ bí ẹkùn ọ̀dà ìyá ti kìnnìún àmẹnubá ah, bíi jẹ́ jọ jara wọn àjẹpẹ́tẹ̀ sí olùmújúmọ́lù yẹn. ẹ ẹ tẹ̀síwì tọ́wọ́ àbí àyà yìí nígbà tá a ti sọ̀rọ̀ wájú sábà yìí tá a ti mẹ́nubá àjẹpẹ́tẹ̀ sí bí mọ́rọ́sà ló mújúmọ́lù. tẹ̀síwì tọ́wọ́ àbí àyà yìí àjẹpẹ́tẹ̀ sí o mursalu nípa bí aṣọ káàpù tọ́jú àdá ti tẹ̀sí bí mujimalu nípa bí amẹ́rùbáwájú sábà. orí náà ṣe pápá bá a bá ẹlẹ́ẹ̀kẹrin nínú tẹ̀sibí oná ní ìpè tí a ń pè ní àtẹ̀sibí olùmọ̀fásọ́l oná lè ta bá sọ̀rọ̀ wájú sábà. àtẹ̀sibí olùmọ̀fásọ́l. ẹ àtẹ̀sibí ẹlẹ́ẹ̀karùn-ún oná ló sì ga jù nínú gbogbo ẹ̀ náà ni wọ́n pè ní àtẹ̀sibí olùbàlẹ́rù kọjá yìí pé káka mẹnu bá ẹmùsábà àti mùsábà òbí àdáàtú kẹsìbí àdíwájú sábà yìí àmẹnu bá rárá. òun náà ni kámọ kámọ káfa àdáàtú kẹsìbí àdíwájú sábà yìí káfa méjèèjì rẹ. kásọ yìí pé zéédùn afàdùn lásán láti dá lé. ẹ̀ẹ́ àti wá sọ yìí pé bẹ́ẹ̀ nù ayá yìí òun náà ni àtẹ̀sìbí olùmọ̀ọ́sálù àlùmọ́júmọ́lù ọlọ́run fi jẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ lórí àwọn ẹni ìṣáájú ó ìjẹ́ ọ̀ràn yẹn tiwa náà kọ̀ sọ ojú wo ni wọ́n gbàjọra wọn.

ìrìn àjọyọ̀ ọ̀rọ̀ àlẹ́ ìwà sọ́tà ìgbà tí mo kàn yín nígbà tí mo lé àpò yín a sì fojú mọ́tò kọ̀ọ̀kan ìrọ̀lẹ́ àpò yín. ẹ ìtumọ̀ àti pé alipapọ̀ níbi asúlù sẹ̀ríyà ṣùgbọ́n nípa ojú fọ́nà tá a gbà lò á yàtọ̀ síra wa. ìrọ̀lẹ́ òṣèlú alipapọ̀ níbi afẹ́sọ̀ sẹ̀ríyà fúnra rẹ̀ níbi ìpínlẹ̀ sẹ̀ríyà ṣùgbọ́n àyẹ̀papọ̀ lójú fọ́nà tá gbà lò. alipapọ̀ bíi alipapọ̀ alimọ̀papọ̀ kéde dandan dábọ̀ papọ̀ possibility là ń sọ ẹ̀sìn ní àlepapọ̀ àlepapọ̀ níbi ìpìlẹ̀ ká má papọ̀ níbi ojúkọ̀nà tá a gbà lo ìpìlẹ̀ yẹn. àlepapọ̀ níbi ìpìlẹ̀ àlepapọ̀ níbi tá a gbà lo ìpìlẹ̀. ẹ̀hẹ́n sábà wá ní ká wòye sí àwẹ̀ tó ń bẹ nínú Islam. sábà ní ká wòye sí àwẹ̀ tó ń bẹ nínú Islam. a rí i pé ó yàtọ̀ sí àwẹ̀ tàwọn Yẹhudi àtàwọn Nasara. a ti wọ́n yàtọ̀ sí àwẹ̀ àwọn Yẹhudi àti nípa pápá ń ti ń jẹ́ àwẹ̀ àti ọ̀nà bá a ti gbà á. ẹ̀ ìdí ọ̀ràn yẹn nìkan láti jọ papọ̀ kì í ti pé ń pa tó o ní àwẹ̀ ń gún sí rí. ìdí ọ̀ràn yẹn ti láti papọ̀ kì í ti pé ń pa tó o ní àwẹ̀ ń gún sí rí. ẹ ó sì ti tó ìdí ọ̀ràn yẹn ó ti tó láti fi wéra wọn lọ́lọ́run ti kó wá sí. ya ayyuhalladhina amanu kutiba aleikum siyamu kama kutiba ala alladhina min qablikum àti àwẹ̀ lọ́ràn yẹn lórí bá a ti dé yẹn lórí àwọn tó ṣáájú rí nípa ife ìdí ọ̀ràn yan nìkan láti wéra wọn. ìdí ọ̀ràn yẹn bá ti dé láti wéra wọn ìyẹn náà ti tó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ ìfúwa. ẹ̀kẹ́ ó ti tó láti fi àti àkàwé láàrin nǹkan méjì. ó ti tó láti fi àkàwé láàrin nǹkan méjì fún wa. ẹ ṣe wípé ọ ẹ ṣùgbọ́n nígbà tó lọ wá ti àkàwé lórí jíjẹ́ ọ̀ràn yẹn náà ọlọ́run náà ni fi ń sùn pẹ̀lú ẹ̀. ọlọ́run náà ni fi ń sùn pẹ̀lú ẹ̀. ẹ̀ tó ń sùn pẹ̀lú ẹ̀ nìkan lọ́mọ sọ iná làbẹ́ sọ yìí. tó ń kí àwa mùsùlùmí náà kálíbà ní àkúlé kan ààwẹ̀ yẹn torí pé ó ti ṣe ní sẹ̀rí àkọ́ àwọn kan tó ṣáájú wa. ìyẹn tó náà mùsùlùmí lè bá ní àkúlé kan ààwẹ̀ yẹn torí pé ó ti ṣe ní sẹ̀rí àkọ́ àwọn kan tó ṣáájú wa. ẹ àwọn tó ṣáájú yẹn torí pé ọlọ́run rí pé ẹ̀san tó pọ̀ nbẹ́nbẹ́ fún wọn dáadáa pọ̀ tó dáadáa nbẹ́nbẹ́ tó pọ̀ fún wọn ó sì fẹ́ káwa náà ká ní irú ẹ̀ ká ní ìpín bẹ́ẹ̀ tó sọ pé òun sí lọ́rùn àyànfó òun sì sí lọ́rùn ẹ̀rú àwọn tó ṣáájú. nínú ilé tó pọ̀ nbẹ́nbẹ́ fáwọn ọ̀dọ́ inú inú inú sísun ẹlẹ́ẹ̀kejì òun náà táwọn onímọ̀ sọ òun náà ní pé ńgbà tí ńgbà tí ńgbà ọrụ ọlọ́run sọ pé òun ti ṣe lọ́rùn ẹ̀ lórí àwọn tó ṣáájú tí túmọ̀ sí pé ọlọ́run ṣe ń rọrùn fún àwọn náà rí gbà ẹ̀yin náà ẹ mọ́ kàtí tó le ọlọ́run ṣe rọrùn fún ẹ̀yin náà tẹ́ mọ̀lẹ́ lọ́lọ́run fi jẹ́ pé àyà tó tẹ̀lé gbára mu ọlọ́run tẹ̀lé pé ní àyà máa ń dáa àwọn ọjọ́ tó mọ̀ ń wọ̀ ni. lọ́lọ́run fi àyà tó tẹ̀lé gbára yìí pé àwọn ọjọ́ tó mọ̀ ń wọ̀ àwọn ọjọ́ yìí. àwọn ọjọ́ yìí ẹ bá ní kẹ́kọ̀ọ́ bí ẹ láti fi sọ̀rọ̀ ìlú yẹn gbà ẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ kájúyànjú láti pọ̀ sí àwọn ẹni ṣáájú lójú ọkọ̀kọ̀ lójú ọdún lè ṣiṣẹ́ wáyé ká máa ń kú síbi alẹ́ nílẹ̀ nínú mi kọ́ mi. ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́run fẹ́ pọ̀ sí àwọn ìtọ́jú ẹni ṣáájú lọ́dọ̀ pọ̀ sí ṣáájú ẹgbẹ́ òṣèlú ìjọba àjẹ́ pé ìdí ọ̀ràn yàn àwẹ̀ pẹ̀lú àwọn tó ṣáájú àti tiwa nípa wípé ìkẹnuró lọ́jọ́ pawápọ̀ ṣùgbọ́n báwo láti máa kóró àwọn nǹkan wo ni ọmọ túnṣe àwọn nǹkan wo ni ọmọ bàjẹ́ àṣẹ máa gbálàyé rẹ̀ bí àwọn ájà mi àti àdìsí àdìsí sọ̀tọ́ làwọn yìí. àdéhùn ìjọba ènìyàn ìgbésẹ̀ pawápọ̀ òun náà lè jẹ́ oró láàárín àwọn ọ̀rọ̀ tó dájú àti àwọn náà fúnra wa. <laughs> àjẹpẹ́júpẹ̀mẹ̀ tí ó ti wá yàtọ̀ á tẹ̀mọ́ gbàlàjì ẹ̀ nínú àyà míì àbínú àdìsá mẹ́rin ọ̀sán lọ́la àdìsá lọ́la. ẹ̀hẹ̀n so ọlọ́run tí wọ́n pa wá lólobó nínú àyà àwẹ̀. ọlọ́run wá sọ ní gbogbo nínú ayé ẹ nínú ayé àtọ́jú wọn ra èsì sẹ́bù bẹ́ẹ̀ ike òhìlá làkún lẹ́yìn lẹ́ta síyá rọba rọ́bà yí làálì sáà ikùn sí lẹ́tọ̀ọ́ fẹ́ yẹ mùsùlùmí o ike ẹ lè àwọn ìyàwó yín lóru ẹ wa léèrè ìbéèrè kan ìbéèrè fífi agbára pọ̀. ìbáraẹni bẹ̀rẹ̀ tọ́lágbára pọ̀ ọlọ́ni uhilla lakum laylata siyami ilà àní arọ́kùtù arọ́kùtù ilà àní sáyìkùn ọlọ́ni uhilla lakum laylata siyami arọ́kùtù ilà àní sáyìkùn ọlọ́ni òsílẹ̀ sọ fún yín kẹ́ ẹ súnmọ́yàwó yín lóru àwẹ̀. ọlọ́ni òsílẹ̀ sọ fún yín kẹ́ ẹ súnmọ́yàwó yín lóru àwẹ̀. ẹ alẹ́ ìta fèsì ẹ òru ewo òru òru àwẹ̀ wo ìlàfẹ́ẹ̀sì rẹ̀ tọ́lọ́ ní alẹ́ súnmọ́ ìyàwó wa tó ru àwẹ̀ ilé tó ti lọ ilé àbó ru àwẹ̀ ìdí ń bọ̀. òru àwẹ̀ wo lọ́wọ́ náà yẹ fún wa. <laughs> àti bá a ti wà lónìí ní ìsìn kílò ní twenty one kọ tó ní tuesday báyìí àwọn oníkan tuesday oní tuesday abẹ́ẹ̀kọ́ ni òru ètí ń bọ̀ yìí so òru ìtọ́lọ̀ ni alẹ́ súnmọ́yàwó wa ń bẹ̀ ṣé òru ti àwẹ̀ ẹdílé yìí níṣẹ́ pọ̀ ni àbí òru àbí òru ti àwẹ̀ ètí ń bọ̀ tọ́lọ̀ ni alẹ́ lẹ́tọ̀ àti àtúmọ̀yàwó fẹ́ wa ń bẹ̀. òru ètí ń bọ̀ e fún àwẹ̀ wo ni lọ́lọ́run sọ pé ọlẹ́tọ̀ mi yàtọ̀ súnmọ́ ìyàwó yìí ṣé òru e, ètò ti lọ ní àbí òru ètí ń bọ̀ ni ọba tò ní mu ni àbí ni ọba lọ́la mu ṣé ìwà mi yé àdúgbò yìí òru ètí ń bọ̀ yìí ní ìsìn tọ́lọ ní ọlẹ́tọ̀ọ́ kí ẹ̀sùnmọ́yàwó yìí nítorí àwọ̀ èwo ní nítorí àwọ̀ èwo lọ́lọ́run fi lọ bẹ́ẹ̀ nítorí àwọ̀ ilé ìta ń gbà lọ́wọ́ yìí ni àbí nítorí àwọ̀ èdè ń bọ̀. ahẹ́n ẹ̀sìn jàre ẹ̀sìn jàre àjẹwíké òru ni máa ṣáájú ọ̀sán nínú Islam ẹ àti ọjọ́ kékeré láàrin ọdún lọ́jọ́ ìgbé ẹ ẹ ẹ ọ̀sán ni máa ṣáájú òru rẹ̀. àbọ̀dọ̀ kan láàrin ọ̀sán ni lọ́jọ́ tí ọ̀sán ni ọ̀sán á jẹ́ òru. táyọ̀ sọ fún wa táyọ̀ sọ fún wa àní àtijọba ní ìsìn pé owó èsì ń bọ̀ yìí ọlọ́run ní ọlẹ́tọ̀ ọ̀kẹ́ súnmọ́yàwó ní pípọ̀ bá àwẹ̀ èsì ń bọ̀ jẹ́ lọ́la ní túmọ̀ sí pé òun ni máa ń ṣáájú ọ̀sán mo wá ní gbogbo ọdún pátá nínú Islam òru náà ni máa ṣáájú ọ̀sán àti òru ẹyọ kan lọ́jọ́ kọ̀ọ̀kan rẹ̀ máa ṣáájú òru rẹ̀ nínú ọdún kan. ẹ ẹ táàrẹ tó mọ̀ ẹ ẹ ọgbà tó kò súnmọ́ òun náà ní lẹ́yìn látọ̀ arápà òun náà ní lẹ́yìn látọ̀ arápà òun náà ní lẹ́yìn látọ̀ arápà ẹ̀ lẹ́yìn látọ̀ arápà yẹn nígbà tá a bá lu ọ̀sán àràfà tán lótó kan lé lánàá àràfà kìí ṣe pé òwe tọ́sájú láwọn àti lé lánàá àràfà lé lánàá àràfà òun tọ́jà ìfẹ́ ọ̀sán rẹ̀ máa ṣáájú òun rẹ̀ nínú sẹ̀ríà ẹ kọlọkọlọ kọlọ ń kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ òye rẹ o ẹ kó sì sàlékún mọ̀ fún wa o ẹ ọlọ́run túbọ̀ ọlọ́run ti wá tara lólógbò yẹn ó túmọ̀ sí pé èyí pé ọlẹ́tọ̀ ká súnmọ́ bẹ́ẹ̀ wá wọn a fi yàtọ̀ sí àwọn ìjọ tó ti lọ. ẹ ìtọ́ka náà ti bẹ́nu àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam. ìtọ́ka míì tó ń bẹ́nu àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam. ẹ nípa wípé téèyàn pé ká ti fi máa sínú láti tó bá ń sínú yìí ní kí àwa la nìyún kìí ti ti wọn. ẹ àdìsí yẹn náà ni àdìsí Bukhari àti Muslim gbà wá. ẹ látọ̀dọ̀ sáàl bùnú sáàd. ẹ ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitr àwọn èèyàn wò ní ìyàwó onígbò pẹ̀lú dáadáa ló pàṣẹ bá tètè ń sinú. àdàbí ìyá ilé àwọn ìyàwó onígbò ẹ nínú ẹgbà wa mi ọsọ pé látàzá àdúgbò ń mọ̀ sí àwọn àyè ń mọ̀ nínú oníyàwó onígbò lórí dáadáa tó kù àgbáyé fún ẹsẹ̀ tó sí nu. nínú ẹgbà wa mi ọsọ pé àwọn àyè ń mọ̀ sí oníyàwó onígbò nínú dáadáa tó kù nínú ẹgbà wa mi ó ní látàzáàlú ummati ala sunnati máa lámtẹ̀ntẹ́sẹ̀ bìkítìrì àdùndùn àwọn àlùmọ̀ mi wò níyẹ̀wò nígbò lórí súnà mi lókùn àti wọn bá tẹ̀tẹ̀ máa retí kíráwọ̀ ọyọ́ sámà kí wọ́n tó sínú. wọ́n ní ẹ̀sọ́ wá sí ọjà ilé àwọn àlùmọ̀ mi ò níyàwó òdìbò lórí súnà mi lọ́sẹ̀ tó para lọ́sẹ̀ tó ti lọ bí wọn bá tẹ̀ máa retí kí ìràwọ̀ ìfojú hàn sánmà kí wọ́n tó máa sùn. ẹ àdìsí alákọ̀ọ́kọ́ àti kejì nínú Bukhari àti Muslim lọ wà. àdìsí ìfọwọ́ wa sọ kẹ́yìn yìí òun wà nínú ẹ ẹ nínú sọyí ní twenty nine. ó sì wà nínú federal court hakim. àwọn méjì sọ pé àdìsí ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ni. kì í túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọ́n tó rò bá ti wọ̀ wọ́n sì ṣe sùúrù wọn retí pé tíra bàbá ti hàn pẹ̀lú òkun ti bẹ́ sámà ńgbà ọba tó hàn ìgbà náà wọn tó wà mọ̀ sí i. ṣùgbọ́n tí ìbá ṣe wípé ọlọ́run máa mọ̀ dáàbò bo sunna anabi wa sallallahu alayhi wa sallam òun náà ti sọ pélé ẹ látàzáàlù sọ ibà tó kí ní ummati mansura ta'ala al-haqqi àwọn èèyàn kò níyàwó ní kò wọn bá àṣírí tí wọn sì máa dá kọlọ wọn máa fún wọn lọ́dún ní mi tí ìbá ìkọlọ ń dáàbò ní sunna anabi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbá ti kọ náà ìbá ti gbàgbé ẹ tí ìbá ti jí padà tí ìbá ti sọ jù bá mi. tí ìbá ìkọlọ wà ìrọ̀lẹ́ nígbà táwọn òbójútu tí wọ́n mọ́ ni wọ́n fi wá fún aago méjìlá aago méjìlá aago méjìlá làwọn tó máa sínú lóru. ẹ ìtọ́ yẹ kí wọ́n wò nígbà tí ìràwọ̀ tó bá ti hàn lójú sámà tó tó di táìmù yẹn tó jẹ́ kí wọ́n sì nù. lọ́wọ́ jẹ́ pé kí àwọn àti pé kí wọ́n dúró ní ẹ̀ẹ́dẹ́gbà tó rọ̀ wá sí ìwọ̀ ẹ ẹ rí èèmọ̀ bí àwọn àlùmọ́sí ọlọ́sọ̀rọ̀ láàrin ọ̀sán tí ẹ bẹ́ẹ̀ nù lù iná káàgó méjì ọmọ ti lù ní kódà bẹ́ẹ̀ tọmọ tó ẹni fún wọn ni àbá nígbà tó méjì ti lù nígbà tó ẹni aago làmì sọ̀tàn àmì gbà wẹ̀ kalẹ̀. wọ́n dẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bó ti wá wà bí yàtọ̀ ti wá wà bí àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ wà àwọn akẹ́kọ̀ọ́ mi náà sì ta àwẹ̀ ẹ bá a bá wo àwọn orígun àwọn orígun ìsìláàmù yòókù náà bí ìrun ọlọ́run sọ pé káwọn náà máa kí wọn wọn náà ṣùgbọ́n àwọn àwọn àwọn àwọn wàhálà dé bá tí wọn ọ̀rẹ́ lu ẹ̀sìn ọlọ́run jẹ́ pajú ẹ̀dá àwọn mélòó wọn wọn wọn làwọn fi ìtẹ̀bọmi àlùwàlá náà ni wọ́n pè ìtọ́jà bá lù àlàtọ́ náà ni wọ́n máa tẹ̀sí náà wọ́n ti sọ ìtẹ̀bọmi lápò. láwọn àfihàn ìlú òkú náà àti ọlọ́run tó ọba tí mo tán ẹ ti làwọn àtẹlẹ ọjọ́ ọlọ́run fẹ́ ìdá farakita fansọ́bù fansọ́bù làwọn wá mú ti wọn ẹ fẹ́ ìdá farakita fansọ́bù làwọn tó marigabu marigabu làwọn wá mú ti wọn wọn. ẹ ìtọ́ka sí ìfẹ́kùn ibi ọlọ́run suratul Baqara àyà one twenty five ọlọ́ni wáyé ti dá alínàlí bẹ́yẹ sàmà sábà tán lè ná ti wà ámúná wà tẹ́kidú mi mọ̀kọ́ mi Ibrahima musalla wà áhídínà ilá Ibrahima wà Ismaila àǹtọ́ hírọ́ bẹ́ẹ̀ tí a kọ́ ìbínà wàlẹ́ àbìbínà wà rúkà ìṣojú ọlọ́ni wà nábìrán wọn létí. ọlọ́ni wà nábìrán wọn létí o. nígbà táwọn ọlọ́run wàyí ti jẹ́ alínàlẹ́ ẹ̀yẹ táwọn sàábà tá ń lé náàtì nígbà táwọn ọlọ́run máa máa ṣe kàábà ní ààyè táwọn èèyàn ti máa lọ tí wọ́n máa bọ̀ láwọn oríṣiríṣi èèyàn. nígbà táwọn ọlọ́run ti ṣe kàábà ní ààyè oríṣiríṣi táwọn èèyàn máa lọ tí wọ́n máa bọ̀ láwọn oríṣiríṣi èèyàn nígbà tí Ibrahim ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó nìkan lórí ra rẹ̀ àtọmọ rẹ̀ ṣùgbọ́n ní èsì yìí ó ti dìtà. nígbà tí Ibrahim ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ó nìkan àtọmọ rẹ̀ lọ́jọ́ lé rẹ̀. àwọn èèyàn títì tó ń bẹ mọ́tà gan àwọn èèyàn tó kéré ni ilé òkú ti wá tó ti lè tàn. ọlọ́run ní ọ̀rọ̀ wọn létí nígbà táwọn ọlọ́run tá a máa mọ̀ sí ilé kàábà yìí tá a dé ní ààyè táwọn èèyàn ó ti mú ọlọ́ tí wọ́n máa bọ̀ wà á mọ̀ náà á ti dé ní ààyè ìfọ̀kànbalẹ̀. ọlọ́run ní ọ̀rọ̀ wọn létí ìfọ̀kànbalẹ̀ àtàsìkò ànábì ibrahim alayhi salatu wa salam ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí di sí i. ìfọ̀kànbalẹ̀ àtàsìkò ànábì ibrahim alayhi salatu wa salam. ọlọ́ni wa máa ń yòrí débi yìí bí ilé ha dé bí zolemeni nùdíkì omi àdá abíní àlè ẹ bá ń gbèrú aburú kéde kó ṣe o ẹ bá ń gbèrú aburú. kó n fẹ́ bí aburú kankan bá ọlọ́run nínú gbégbé omi ní adá bí nàlẹ́ àfọ̀sọ́wò nínú ìyá ẹlẹ́ka ìlérò. ọlọ́run ti bá ń lò lọ́wọ́ ti bá ń lò lọ́wọ́ ìlérò kàbá àwọn náà wà lẹ́sẹ̀ náà àfọ̀sọ́wò nínú ìyá ẹlẹ́ka ìlérò. ẹ ẹ ṣé túmọ̀ sí pé kò tí ì ṣe tọ́ba wá ṣe ẹ ẹ ni ó ti ẹ̀ máa bẹ lórí ẹgbẹ̀ mọ́. ọlọ́wà ni gbogbo yìí wá tẹ́kìdú mi mọ̀kọ́ mi bẹ̀rọ̀ yìí mọ̀ mùsọ̀lá ẹ máa kírun níbi ojú ẹ̀dá níbi Ibrahim alayhi salatu wa salam. ọlọ́wà ni ẹ máa kírun níbi ojú ẹ̀dá níbi Ibrahim alayhi salatu anabi ibrahim lọ́lọ́ gbé òkú nígbà tó ọmọ lọ ọwọ́ ọmọdé fi gbé ọwọ́ òkú bẹ́ẹ̀ mọ́ ọwọ́ alámọ̀ ń òkúta wá ó ojú olórí òkúta ó tún wá fi ti tẹ̀ ó ọ lọ. ń wá mọ́ tó ti débi tó débi tí ọwọ́ òkú tó mọ́ ọlọ́run ọdún máa ń máa lọ tó bá ní kókó tó kó ká tẹ ọ rẹ fẹ́ tó kó tó kó máa lọ tó kó ká lọ kó lọ. lọ́wọ́ abẹ́ kí òkúta gan náà kó tùdé fúnra rà rẹ̀. ojú ẹsẹ̀ Ibrahim ọwọ́ àwà ń bẹ̀ kárin kéde. ojú ẹsẹ̀ Ibrahim ọwọ́ àwà ń bẹ̀ kárin kéde. nígbà tí ó ń gbàdí gbogbo ẹ yóró yóró àwọn Saudi náà wọn ti àbí alumíníọ̀ wọn ti àbí ti wọn gbẹ tí kò ti wà wọn wá gbélé nígbà tó ti gbogbo ẹgbẹ́ wa. fi wà ọlẹ́ pọ̀ mọ́ káábà di pé ń dá wàhálà alẹ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fa wàhálà dùn ún bẹ̀ àwọn fẹ́ kí ló ń ilé ìfẹ́ ti tọ̀ wá ìbí ó ní wọn ó sún sí iná lọ́wọ́ àti dídì sí. ẹ ọlọ́run wa sọ pé wà á tẹ́kídú mi mọ̀kọ́ mi Ibrahim musalla ibi ẹ̀ ojú ẹ̀tẹ̀ Ibrahim fi hàn ẹ̀ lọ́ọ́ fi rùn bẹ́ẹ̀. ẹ̀dọ̀ yẹn náà fìlà mbẹ́ ọlọ́wọ́ ni wà wa Ismaila awọ ọlọm ati àdéhùn pé àgbé àdéhùn lé lórí Ismailu à ń tọ́ ìrọ̀ ọbẹ̀ ìtìyà ẹ lọ fọ ilé mi má. àwọn ọlọ́run tó Ibrahim àti ọmọ wọ́n lọ fọ́ ilé mi lè tọ́ ibi náà tí ọmọ yìí kò ní olúwa. wálé àkèbí iná àtàwọn tí wọ́n máa kóra dúró tí wọ́n máa ti tìka kù bẹ́ẹ̀. wọ́rù ká yìí sojú. àtọ́jú pé àwọn tó tó bí a ti ń rúkú náà wọ́n máa forí kalẹ̀ ní ẹ̀kọ́ máa kírun bọ́lọ̀. nígbà tó jẹ́ pé bọ́lọ̀ ti sọ fún Ibrahim nìyẹn ó sì ní bàbá ìgbàgbọ́ ó túmọ̀ sí pé ìrun náà bẹ́ẹ̀ nínú gbogbo ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run tó nítorí àsìkò ìbẹ̀yẹ láti òsì pẹ̀lú ògùn ọlọ́run wọn bá tá a gbẹ́ kọ́lọ̀ ní fún wa o kọ́lọ̀ kọ́ba ní ìbáàdà fún wa ẹ̀ka àfọ̀ òsì àdúrà ní kíákíá rọ́bàná láti wàá kíbi lọ́kàn wọn. rọ́bàná láti wàá kíbi náà àwọn àkùkọ náà.